bá mi cross pose mo sì bẹ̀rẹ̀. wọ́n bá mi cross pose. inú mi ò fẹ́ kí nǹkan kojú mi ṣe fọ́ kojú ẹ̀ eré ah, ṣé mo pàkì ọ̀rọ̀ dáadáa ṣá ó sì yàwó yàwó ó sì láwó láwó ó sì yàwó àti fẹ́ today is twenty right uh, by tomorrow no next week next week tuesday is um, october first Actually, museum patronize the october first sílẹ̀ let's discuss story time let's talk then tomorrow night i need them. Um, Start mi tó tó tóbi yẹn kọ́ tó lù wá Is in the room? Sure you are okay. tẹ́lá tí wá ti ṣe kìdí àlàjì fún yín kẹ́ ẹ ṣàgbójú sẹ́gbẹ̀ẹ́ o. <laughs> Okay? Next week, Tuesday, is October 1st. Okay? so we start today saturday sunday tó bá máa dùn saturday la máa ti mọ̀ ṣé kò sí ṣàlàfíà ni sit down well i mean sit right mi tó jókòó sí yẹn ìṣẹ̀yẹ dáadáa. Let's pray first. We'll go for you. You look so, so beautiful, ma. Thank you so much. God bless you. <laughs> God bless you. And there's no fit out. Oh. Please just see. Eh? I patronize my country. I pledge to my husband in my country <laughs> mi lọ́kọ méjì o má jẹ so o to be faithful loyal and honest because I wear Nigeria flag <laughs> and I want to discuss about Nigeria today so help me God <laughs> a lot of stories sha story story story today is a story time. <clears throat> Tolu, tán iná ilé yìí fún mi àbí kí n fílẹ̀ ni iná ilé yìí yóò tàn but jẹ́ kí n fílẹ̀ iná tó wà lábẹ́ kámẹ́rà tó wà níbi tí mo jókòó sí no problem. ẹ jẹ́ tí ọlọ́run tí ẹ bá ti wá sí abẹ́ bíi báyìí ẹ bá mi mo ní àwo i have ẹ um, ṣe "Jesus, ló ṣe ṣùgbọ́n hello beautiful sister how are you olúfúnmiláyọ̀ ẹlẹ́bọ̀dà mo ti máa ń rí fèsì yìí for long time àtúnrí wọn tún disappear but welcome back and um, Adetutu how are you Adetutu kelele Tiwalola yes God bless you Ayọ̀mídé Túndùnú àbí mi ò rí dáadáa hold on. I want to. Sorry. Hey, jọ̀ọ́ bá wa tẹ́ bá ti wọlé ẹ bá wa share ṣe story time. <laughs> Yóò ìdì ìgbà wo fẹ́ So I will tax myself. I won't spend much time. Okay? Kí ni time Nigeria? Six o'clock or six o'clock or something. Hey, Google, what's the time now in Nigeria? Okay, kò fẹ́ well and we come for so we. the time in Nigeria is six fourteen p.m. Hmm. be five hours different one to change time i'm not always online that is why oh that's good eshe you are welcome let's quickly go to the word of God first we based on word of God torí ti máa ń kà lọ bóyá òun ni kò ṣe ìkàwọ tí bá mi ṣe nǹkan tí mo ní kò ṣe náà kó gbé gbogbo àwọn fídíò yẹn sókè fún want to talk about life continue we no kọ a ni ní para wa a dẹ̀ lè a lè kú lọ́mọdé pàpà Ni í pa pé a máa kú no no no let me pray let's pray. Heavenly Father, eternal rock of ages, we thank you, we worship you, Lord, for this hour. We worship you, Lord, because there's nobody like Him. It's why not to sad that be exalted, be glorified forever and in Jesus. I call myself, blood of Jesus, my children, my husband, all my people. The blood of Jesus, I want to speak right now, Father, speak through my mouth, direct my tongue in the mighty name of Jesus. Every plans of the enemy against my life, against my people, Lord, destroy that plan in the mighty name of Jesus. God, Father, speak to me now. Lord, let there be light in the mighty name of Jesus. I thank you, Father, because you answer prayer. Whatever I ban today, Father, ban them. Whatever I lose, Father, lose them. So shall it be. Thank you, Lord you want answer prayer. In Jesus' powerful name I pray. Amen. So, <laughs> amen. Yes, let's quickly go to the. A lot of things we are going to. Be better for you to share, okay? All right? I'm coming first. We are going to the Word of God. Posts. a máa sọ̀rọ̀ EFCC EFCC náà wà lọ́nláìn ah bọ̀dá káyọ̀dé ah ó mà ṣe o bọ̀dá káyọ̀dé àgbà tí bọ̀dà káyọ̀dé ah wọ́n máa ṣe o ah bọ̀dà káyọ̀dé mi sọ fún bọ̀dà káyọ̀dé níjọ́ sí. ta ló tún bú mi èé ṣé ẹ̀yà wèrè ẹ̀yin bíbù yìí is that you guys eh, ẹnìkan sọ pé okay anybody tí n bá ti rí wọn tó bá ti bú mi lọ́dà yín i block you off i'm not going to stop talking okay uh-huh. so my, tí a very abusive when you abusing me it's not going to be allowed because as you wà nípa ó ti yé bẹ́ẹ̀ so ní ọ̀dà i mean kí lorúkọ ẹ̀ i know that on this social media ẹ̀yin eh, lẹ́ni crowd àti rẹ́ni tó ní sixty million followers rí ó ṣe election àwọn tó ni nígbà tó ń dìbò fún wọn pé ten so story for the gods yín okay so we a lot of people náà ló dẹ̀ ní problem ló ní èrò gan lórí social media yẹn ọmọ kan tó tiẹ̀ tó ń tó ń ṣiṣẹ́ tí wọ́n like gan sìn tóun ẹ̀ máa ń dún dáadáa ọjọ́ tó ní problem kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀ lórí social media everybody pẹ̀m kò sẹ́ni body so if you are moving very well you are fasting on social media Only Facebook is safe place ni ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́ atẹ́gùn ni lórí atẹ́gùn alright so we don't move by that alright we want to speak orí ẹ̀ ti burú orí ẹ̀ ìwọ tó ní kíní orí ẹ̀ burú ẹ̀yin ọmọ òṣì ọmọ ní yẹn má wà fún mi ò tẹ́ bá wá fún mi ayé máa bàjẹ́ o ṣé pé tí bá fẹnu sọ yín tí bá ti fẹnu sọ nǹkan ẹ nǹkan máa ṣe yín o kì í ṣe ikú o I will open your secret if you don't just get out get away if tó bá lọ ọmọ kékeré kan Bísọ́lá àwọn èèyàn tó bá post sọ fún wọn lórí online yìí tó bá ṣẹ̀ṣẹ̀ dé sọ fún wọn lórí online yẹn tó bá post picture ẹ they must not come for me they must not drag me if they drag me I will ṣépè for them aburú àṣeyín o so ẹ pack well ṣé ti eyín bẹ́yẹn so if anybody wọ́n gbogbo àwọn tó bá ń post video ẹ̀ because wọ́n lè fẹ́ máa lọ fi ẹja score so mọ̀ kankan o àwọn ọ̀tá ìkan tó jẹ́ pé àwọn ló wà behind your problem wọ́n máa lo orúkọ ẹ̀ wọ́n dẹ̀ máa lo picture ẹ̀ láti ẹja score sọ fún wọn torí nísìnyí mo ṣe open phone mi mi open phone mi látàárọ̀ nsìn gbàtí mo open phone mi sí mo rí wọ́n tag mi ní picture ẹ̀ tó ń bú mi pé ṣé mò ń yálà yá yín ọmọ òsì kan tó bá ta sí mi yẹn níyà o ayé yín máa bàjẹ́ o <laughs> ayé yín máa yẹ kí ni ó máa bàjẹ́ o I get time for you o iṣẹ́ ara mi mo ṣe ń sìn I get time for you anytime tó bá wù mí mo lè ṣe nǹkan tó ní mo lè ṣe nǹkan tó bá wù mí ó ti yé so kẹjẹ kórìíyá yín kú pé you want to be má take attention mi Bisola because tinubu bí mi máa ṣépè fún ẹ kò sẹ Ọlọ́run yẹn màrí gbọ́ don't take attention mi because mo mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tinubu bí mi máa ṣépè fún ẹ màá tún ṣépè fáwọn tó bá ràn ẹ lọ́wọ́ ó ti yé don't cross my way just tell people you oní èrò ẹ just tell them to park well if anybody use all those small small boys àwọn ọmọ burúkú tó máa ṣọ́ kú mọ́ wọn mọ́ àwọn tó ní wọ́n lójú ẹ̀ tó bá lò wọ́n against me má bá yé yín jẹ́ o eyín tájà fi ń bọ́mọ ìṣeré ló fi ń ge jẹ́ o mo lè pọ́n eré kí n tún yẹ̀yẹ́ o ṣótiyé ẹ̀hẹ́ don't come for me alright back back well orí ẹ̀ burú èlé ni wọ́n fún ẹ tó yọ wọ́n fún ẹ ní owó tó bá ti dá fún ẹ lórí social media yìí má dẹ̀ jẹ́ tán anybody lára àwọn tó dáwó fún ẹ wọ́n bá ti fún ẹ ló máa gbẹ̀mí lọ́wọ́ ẹ ready for one àwọn tó dáwọ́ fún ẹ yẹn kò sówó tó ń dá fún wọn lórí social media yẹn tí wọn ò ní gbẹ̀mí kan lọ́wọ́ ẹ ready for another one you have been o ti ń trade àwọn family ẹ for long time wọ́n ló mọ ètò máa trade this time around kókó ṣì dànù sígbó èmi ò lẹ́yìn tó ń fẹ́ èmi fẹ́ trade I don't have them I don't have anybody I'm going to trade kára rẹ lẹ́mìí gan ṣẹ̀ mi ò rẹ́ láti trade wọn okay so park well don't take my turn. kí n máa ṣí fóònù mi kó máa tag mi ní picture Bisola ó wọṣọ kan kó ṣe é sìn náà aṣọ olówó lára àwọn aṣọ tó wọ̀ yẹn lára táwa fowó wa rà wà ń bẹ àfi sire ègún fún owó tó bá fún ẹ lórí social media yìí gbàgbé òṣì ó sì máa jẹyà ẹ àwọn tó fún lànà ń kọ́ wọn ò lè dáwọ́ fún ẹ social media yìí kó má jẹyà ẹ ṣá ni bí ó dẹ̀ ṣe máa jáde láàmú bó ṣe máa tún wá ní samaran so kó kó sì lọ don't provoke me o okay because mo ti rí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń bú mi tẹ́ ń ta sí mi rí pé ìkan bú mi níjẹ́ ẹ̀ ń sin mo kàn rẹ́rìn-ín ni ẹ̀rí mi ń gbà mí báyìí mo kàn wé pé ibi tí a máa jẹ lára ẹ̀ mò ń bọ̀ mi tí ì dé ó lè má jẹ́ pé máa sọ̀rọ̀ I may not talk at times but ibi tí máa jáde sí ẹ̀ ò ní gbàgbé láyé láyé ẹ̀ orí ẹ̀ burú ni orí ẹ̀ burú because wọ́n tag mi níbi sọ́dá wọ́n fẹ́ kí n ṣe comments I'm not I don't like you mo wish ẹ bad but I wish you mo fẹ́ kó wà okay mo fẹ́ kó wà heal but I, I don't like you you are evil kókó sí lọ. tí bá rí Wendy tí bá rí picture tí bá rí picture kí lorúkọ ẹ̀ ọ̀kí wọ́n ìfi picture ẹ̀ bú mi lórí bí tí bá rí picture àwọn others tó ti bá wà sí ìṣeré mo lè tag wọn but ìwọ tí mo ti dìídì face tí mo ti fẹ́ help tí mo ti ṣe dáadáa fún ẹ you do evil to me and you want me to I forgive people but I never give them mi lè fún ẹ ní role mọ́ ní front role mi gbogbo fake life tẹ́ live yẹn tẹ́ wọ́n máa fún yín crowd go and eat that one and be okay kó ṣì lọ èmi ló rò pé ó ó lè bá mi jà tó bá bá mi jà wá wó tẹ́ bá pé mílẹ̀ ẹ máa wó dànù wà láìtàláì ọlọ́ọ̀ Elédùmarè ń gbọ́ tẹ́ bá pé mílẹ̀ ẹ máa wó don't come don't cross me don't cross your boundary All alright mo fẹ́ káwọn èèyàn dáwọ́ fẹ́ orí pé mo tún bá ẹ sọ fún wọn pé ọjọ́ tí mo sọ jáde pé owó tí wọ́n dá fún Bísọ́lá Badmus òkú ọmọ èso pé wọ́n kò yókù fún ẹ ìwọ ò rí pé Kúnlé afford wa bẹ́ẹ̀ ni ó kò yókù fún ẹ lọ́jọ́ kejì ó lóun wà ní location tá a bá sọ̀rọ̀ sí mọ́ wọ́n lè má kówó kankan fún ẹ mọ́ iye tó fún ẹ náà máa fún ẹ yẹn ọdẹ ní ẹni àbí wèrè kọlù ẹni wọ́n dáwó fún ẹ lọ́nà dá fún ẹ àti láwọn èèyàn tó ń sọ̀rọ̀ wo ọmọ kan wà lórí social media tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n máa sẹ́ẹ̀dì ten million twenty million fún lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ń sọ̀rọ̀ lórí social media yìí ten million twenty million mo ló wà ń sìn ó case wọ́n ti ba ayé ẹ̀jọ́ ó ní case ó ti ba ayé ẹ̀jọ́ wọ́n ti silence ẹ̀ forever wọ́n ti kí ló mọ̀ ó ṣe má bẹ́ o O le ti wà lórí wo mo wà lórí facebook ṣíwájú ẹ̀ ó mọ̀ náà don't say mo ti wà lórí facebook ṣíwájú ẹ̀ kò ń pe pé o jẹ́ celebrate local ẹ̀ celebrate naija o fẹ́ kí wọ́n máa dárúkọ lórí platform you a local bitch bísọ́lá má jẹ́ kí n bínú sí ẹ sọ fún àwọn tó bá ń lorúkọ ẹ àwọn tó bá àwọn ọmọ òṣì yẹn sọ fún wọn torí èmi ní bá wọn ni ma ń wọ́n fun. Kini mo sọ fún ẹ bísọ́lá sọ fún wọn kó má wá kó má ta sí mi owó tó fún ẹ yẹn àwọn tó fún ẹ lára àwọn tó dá owó yẹn fún ẹ ritualist ni wọ́n tán bá fún ẹ lówó máa gba nǹkan lọ́wọ́ ẹ wọ́n sì ó sì máa san gbèsè lórí owó tó gbà yẹn wọ́n ì máa gbẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ. tó bá ta sí mi gbogbo nǹkan tó fẹ́ ṣe fún ẹ máa wá sí ìmúṣẹ ni aburú tó bá fẹ́ ṣe fún ẹ that will come to pass quickly tó bá ta sí mi roughly let me just be ẹ̀yà wèrè ni wọ́n máa tágbé ó ní thirty million ó yóò sínwúrí ni lọ́bẹ̀rẹ̀ nínú orí Facebook nínú àwọn celebrate àwọn àmì àwọn blogger tó kọ́kọ́ sọ̀rọ̀ tó ní million ṣe mí ni and that time tí mo ní tí mo kọ́kọ́ ní million was that time tí wọ́n pa bàbá ọmọ mi so each time tó bá ti rí nǹkan burúkú wọ́n máa gbéga wọ́n máa pọ́nlé torí páyé ẹ̀ bàjẹ́ ni tó bá sọ pé ókè ìwọ ló ṣiṣẹ́ owó tí ń ṣe pé wọ́n dá fún ẹ lórí mídíà tó ló ti ń gba àyè mi tí ń ṣe pé wọ́n wá dá owó yẹn fún ẹ lórí mídíà Bísọ́lá tí wọ́n dá owó yẹn fún ẹ tó wọ́n bá tọrọ sàrà fún nígbà tó dẹ̀ ló bímọ fún celebrate kan tí wọ́n bá tọrọ sàrà fún ẹ kó jáde kó sọ pé ìwọ ló ṣiṣẹ́ o ókè o ó wá fẹ́ sílé o ilé tiẹ̀ ni o ó lè kó máa celebrate ẹ̀bẹ̀ yẹn but wọ́n ti gbọ́ pé o ní tumor of the brain wọ́n gbọ́ pé o ti ní mental problem wọ́n gbọ́ pé o ti kíní kan ti ṣe ẹ́ wọ́n gbọ́ pé wọ́n ti oríṣiríṣi ẹ̀gbọ́n ẹ̀ ìyá ẹ̀ kú bàbá ẹ̀ kú kò pẹ́ ọmọ àbúrò ẹ̀ gbogbo wọn kú that's why they they do like to you do you think Nigeria celebrate good things. ẹnìkan jáde láàárọ̀ ẹ̀yin wèrè yẹn tẹ́ máa ń pẹ́ra I cannot be comment on your platform ẹ̀yà wèrè ni anybody tí mo bá lè comment máa comment tí máa rìn sìn o náà ní bóyá ẹni tí mo bá sọ pé ẹ bóyá ó play alájì àríkò dàgbò lè dídẹ̀ ṣe pé ó abuse wọn àbó máa máa bú wọn àbẹ́ máa mọ owó wọn that's máa rí wọn feel love love síbẹ̀ but then who are you by the way ìwọ tó Toro tọrọ owó fún ìwọ tó ti wọ aṣọ mìíràn tó ti jó oúnjẹ mìíràn kò ní dáa fún gbogbo yín má jẹ́ iṣẹ́ pè fún ẹ o ẹni tó bá ti mojú bí sọ́ọ́ bá gbọ̀n tó bá mojú àwọn oní tíátà yìí o àtẹ̀yìn àgbàlagbà yẹn ẹ tó lọ́ọ́ bá mi sọ fún o don't come wọ́n má wájà mi o tó o bá tọ́ká nírú mọ́lẹ̀ ó máa ṣe ẹ pátípátí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìyá wèrè ni à ń sọ̀rọ̀ àwọn bàbá yín àwọn àwọn àwọn bàbá ẹ àwọn tó lè yájú sí ìgboro àwọn là ń sọ à ń sọ̀rọ̀ wọn lórí platform yìí kò ń ṣe ìwọ rífra ìwọ lásán ìwọ ìwọ lòṣì lásán lásán ìwọ tó yẹ pé tàdí jẹun wọlá aláṣẹwó lásán ni ẹni ni ẹnà àwọn tó mọṣẹ́ ṣe à ń sọ̀rọ̀ àwọn èèyàn gidi ò ń sọ̀rọ̀ tiẹ̀ bọ́sibísọ́lá páàkù ẹ̀ tó bá fẹ́ forí gbálẹ̀ parkway kí n máa ṣí fóònù mi mo ṣí fóònù mi sí wọn máa gbọ́ Auto Bola ṣé mò ń yálà ya ẹ̀ ṣé ya ń yá ẹ̀ tó kú sínú sàárè ṣé mò bàbá ẹ̀ tó fi dájọ́ ṣé mò ń yálà ya ẹ̀ gbogbo àwọn ẹbí ẹ̀ ò ní ṣoríire tí n bá ṣépè fún ẹ ayé ẹ̀ máa bàjẹ́ ni tolú bá mi gbé àwọn ibi tí ẹ kìlọ̀ fún Bísọ́lá o Bísọ́lá sọ fún gbogbo àwọn tó bá ń tàgé o wàásù àdéhùn ń bọ̀ fún ẹ a sì wà lórí ọ̀rọ̀ yẹn mo ní wọ́n ti fi sọ Bísọ́lá wọ́n ti pa lady yẹn wọ́n dẹ̀ ti fi ṣe kíni wọ́n ti fi ṣe tutù wọ́n ti fi ṣe tutù dípò Bísọ́lá yes bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn mo ti sọ nǹkan tó ṣẹlẹ̀ sí kí lórúkọ ẹ̀ Prince Jide Bab ń gbà yẹn mo ti ṣàlàyé tó bá ti sọ̀rọ̀ yín ẹ̀ máa máa fi pé kíni àwọn tó ju ẹ lọ gangan ní international level àsọ̀rọ̀ wọn you are nobody pé ṣì lọ gbogbo yín gbogbo yín ní ìtẹ́ tó kan kì í ṣe gbogbo ẹ̀yin àgbàlagbà yẹn o àwọn gbèrè tó máa kàn ń dagbo yírù yẹn ni àwọn ọmọ olè yẹn ni o. ọmọ òṣì tí bá ṣí fóònù mi wọ́n máa sọ pé Auto Bola Auto Bola you want to be rude to me èpè ni máa ṣe fún gbogbo yín àtẹ̀ntẹ̀ ń speak fún ẹ máa ṣòfò tuntun sọnù ní kọ́dún tó parí ẹ ṣòfò. Don't come and don't cross me. I have many things to say today. Don't don't get me upset. Orí pé mo Don't get me upset. Aṣọ wo ló China city wo ló ń wọ̀? Ó fi aṣọ tí mo ń wọ̀ ni ní tí Canada ó fi wé ti Sanai sheet náà máa tà fún yín two thousand àti tó máa fi ṣe sàrà fún ẹ táwọn ẹlẹgbẹ́ ti wọ̀kù tó máa kó fẹ́ náà máa ní kò kàn fi tó kó fi ga sí pó ẹ̀yà ni tí wọ́n bá fẹ́ bú mi àbẹ́ni tó bá fẹ́ rude ti mi tó fẹ́ bẹ̀yàn si ma jẹ́ ní tí mi ò tí ì ṣe dáadáa fún rí tí ò jẹ́ mi rí ẹ̀yà wèrè ni aláìní tí ìjọba tó ń kúnjọ súná ẹ̀yẹn ò yìí olóòórùn onídọ̀tí onídọ̀tí aláṣẹwó ọmọ òṣì á sọ pé wàásù wàásù ìgbọ́n bó ṣe tíwín tó ṣòro èrò kó lè fẹ́ ni ẹ kó dẹ̀ fẹ́ ká tiẹ̀ rí àti ẹ̀fẹ́ kó fẹ́ kó sì kẹ́ kó sì dànù sígbó kíkan kí wíkẹ́ẹ̀dì káwé tó máa para ìdá tó tètè máa para yín nínú wọn. let's go to the word of God first. ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí pọ̀ President Bola Ahmed Tinubu, daddy is long time. Daddy long time no see. Um, one very reshuffle cabinet. <laughs> I can't stop laughing. One very reshuffle cabinet. Oh my God. Oh my God, ìgboro máa ṣe gigigigi, ìgboro máa rìn gigigigi. Ẹ tí mọ ẹni sí, your hair, ojú yín, ó máa gbó. Ẹ̀yin ọ̀tá ni mò ń ojú yín ó máa bó ó yá tètè maintain owó tán dá fún ẹbí sọlá torí epo wọn ó ti yé bóyá kó o wá eh, Corolla gan sí ó ti di bíi six million hmm, Corolla lásán ó ti di six million owó tó ń dẹ̀ dá fún ẹ̀yìn á ti wọ seven million àbí ten million náà owó tó ń dá fún ẹ kò tí ì lè ra mọ́tò gidi ṣó ti yé tó wá jẹ́ Canada ló wà ń sì wá ti ẹ̀ gbá láwìn wàá máa sanwó díẹ̀ díẹ̀ ó dẹ̀ lé lọ́gbàá láwìn o kí wọn náà máa mú sọ́ọ́lẹ̀ o lè máa ṣe uber kó máa fi ṣó ti understand àbí kó gbé fún yàn bọ̀ tó bá lọ máa ga sí pé kàn tẹ́ máa máa dírẹ́sì òsì kan tẹ́lẹ̀ lè ṣe bí ṣe wà ń sìn aṣọ tí mo wọ̀ yìí bí ṣe dírẹ́sì ò máa fi wa mo lè fi wa uber mo lè fi wa taxi ṣó ti yé we are still working O ti yé bẹ́ẹ̀ yẹn so kó má lọ máa ga sí pé epo wọn o epo tó máa two thousand dollar àmì two thousand per litre ibẹ̀ ló sì ń lọ o <laughs> so kò jẹ́ kí wọ́n máa yọ subsidy gbogbo ẹ̀ pátápátá ṣó ti yé tó bá lọ kówó yẹn kókò lọ fi ra mọ́tò tó bá ṣe tẹ́kẹ́ tó wá sẹ́ pé orí ń fọ yín ẹ o kìíní yẹn tún ti wú sókè o wọ́n fẹ́ ṣe operation torí bẹ́ẹ̀ ṣe máa ń purọ́ gbowó nìyẹn ó ti yé mhm. àfọ́ọ̀dù kúkú à ń bẹ́ ọmọ tún padà wá nígbà tí mi ní ọlọ́rẹ̀ mm, don't be upset okay darling má dẹ̀ jẹ́ ntọ̀ yín wọ́n fẹ́ rìṣọ́fù ń sìn o ètò ọ̀dẹ̀ fẹ́ ṣe é sìn àmọ́ ó lè jẹ́ kí àwọn èèyàn máa rí owó púpọ̀ torí òun lẹ́gbẹ́ pé Bobrisky náà máa padà sẹ́wọ̀n sìn tó sọ̀rọ̀ ẹ̀ ní mọ́mí of Lagos mọ́mí of Ijebuland náà mọ́mí of Lagos bóyá ìyálóde ọ̀fọ̀lẹ̀ jẹ̀bú làǹdọ̀ ló máa wọn náà máa fún ẹ ṣáà gbọ́ àbẹ́ ẹ̀ tí ì gbọ́ ẹ̀yin náà ni àwọn celebrity wèrè náà ló máa máa support ọlọ́run bá lọ́wọ́ àwọn celebrity apààyàn tó bá tiẹ̀ jẹ́ èyí tẹ́ ń pààyàn yẹn náà tiẹ̀ ń pàdánù ni àbá tiẹ̀ gbọ́dọ̀ wọ́n máa pa yín náà èèyàn gbọ́dọ̀ kánjú wọ́n yìí máa pa yín àwọn tó ń pààyàn yẹn gbogbo ẹ̀yin celebrity wèrè tẹ́ ń pààyàn get ready by God gate tí wọ́n bá pa yín ọlọ́run á pa yín fúnra rẹ̀ torí <laughs> ìgboro gan á lérè yìí pé ẹ̀yin náà kì í ṣe pé wọ́n máa nǹkan tó right ni wọ́n ṣe bí wọ́n ṣe ń ṣe torí afẹ́ ẹfẹ́ kí nàìjíríà dàbí abroad àbí isn't it <laughs> we know wetin our eye dey see for this place we pay tax hmm, we pay for nepa not nepa báwo we pay hydro we pay light we pay a lot of a lot of things lansan phone we pay ah uh oúnjẹ -uh. we pay everything na pay pay pay no no joke kò sẹ́rẹ́ ní moscow. You want Nigeria to be like abroad? Eh, now they are living life in abroad. You see, you have not seen anything now. They just want to put, they, they want to, I mean, implement some things in the system of Nigeria because you want to be like a, uh, abroad. And you are shouting. You have not even started. What is the bẹ̀rẹ̀ any now. Abi, wọ́n máa be ẹ̀mọ́ tó ń gbé by lówó náà ni. One eighty ni mo san ní last month. One eighty eh, one eighty But one eighty something. Èló ni one eighty something eh? that's me ilẹ̀ ṣe nǹkan kan in fact in a day two days nígbà i don't cook Come kọ́ bàbá sọ pé mo ń sóúnjẹ ni i don't iron clothes ó ti yé mi ò lóná yẹn yàtọ̀ sí fridge tó tàn lẹ̀ mi ò tan television gan yàtọ̀ sí pé mo plug níbà kí la tún lò iná bọ́ọ̀bù lẹ́ǹkọ̀ọ̀kan dẹ̀ ni a máa kàn tọ́ bọ́ọ̀bù wálé àfihàn bọ́ọ̀bù sí tìrúmù yìí ọmọ mi ò kí ń tọ́ tinú yàrá a dẹ̀ ń ṣe à ń sanwó one eighty something ah you see say now your mates. Why is it something about your jẹ́ yẹn two hundred thousand bí almost two hundred and fifty thousand owó nàìjíríà nìyẹn and you guys will be talking you compare yourself tẹ́ bá ti kó sàkísà wèrè kan you be comparing yourself with somebody that is working ṣé wọ́n dáwọ́ fáwọn bí ni ẹni tó bá ti dáwọ́ fún kó lọ kú náà kó kú kó kó sí lọ wọ́n dáwọ́ fún yẹn má máa ṣakọ́ bẹ́ẹ̀ gbọ́ ọkọ̀ ọlọ́kọ̀ ẹ̀ oh god kí ni màá ibo ni màá lò fún iná láì ní tìjú shameless people. ó yá ẹ jẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ ọlọ́run we hmm. can't do without god ẹ wà wọn ẹwọ kí ni mo láìkẹ o Doctor, lọmọ yẹn máa ṣe mo rí lórí ẹ̀mẹ̀kan má tẹ̀ sí ẹ̀ má fi ṣe kí ni mo ó náìsì lọ. now let's go to the word of God word of God lákọ́kọ́ fẹ́ lọ fún. ẹ̀hẹ́ a ka James ni iwe hmm. James James chapter one jẹ́ǹbẹ̀ láti verse nineteen ẹ jẹ́ bere kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a sọ o a So sínétọ̀ tó jẹ́ pé òun ló jáde lọ́jọ́ tó òsínwín sínétọ̀ kan tán ló ń rèpù tó ní gbogbo sextape obìnrin a sọ díẹ̀ nípa a fẹ́ mọ a dẹ̀ máa tún fẹ́ mọ ẹni tó jẹ́ godfather fún Bobrisky àmọ́ pé ìjẹ̀bú ni <laughs> ẹni tá à ń wí náà ni bọ́bẹ̀ òun náà ni <laughs> ara nǹkan tá a fi sọ́ngbà yẹn tá a fi sọ pé wọ́n ń bínú sí pé ẹ eh, president Bọ́lá Ahmed Tinubu ni president <laughs> tá a bá ní president Bọ́lá Ahmed Tinubu i mean ní president <laughs> ìgboro wa ti bàjẹ́ jù báyìí lọ wọ́n pa bastard àwọn èèyàn ní ìgboro wa torí pé wọ́n máa sọ ìjẹ́búrò wa o ìjẹ́búrò wa o ìjẹ́búrò wa o ìjẹ́bú kọ́ Bobrisky náà tó ń dàgbòrò rú ìjẹ́bú ni hmm, ó ti dé ó tún ti ń padà lọ àbọ̀dá hmm, ah, Káyọ̀dé ló dùn mẹ́jù kí bọ̀dá káyọ̀dé káṣíre kó má ṣàlọ̀ wà náà àwọn tó fẹ́ rí ìṣọ́fún bọ̀dá ẹ ti gba bribe ah kò dẹ̀ sọ fún yín mo ní wọ́n máa ṣẹ́ẹ̀tì pé láàárín ọ̀tá àwọn wèrè lẹ́wà pé kí ẹ máa ṣọ́ra anyway ṣá mi sọ bóyá ẹ̀wà ń bẹ̀ torí mo rí nǹkan tí wọ́n play lónìí ó quite unfortunate ẹ̀yin lẹ ṣe kéèsì yẹn náà mi lè sọ ṣáà ó lè jáwọn ọmọọṣẹ́ yín ló gbowó yẹn kó má jẹ́ yín ṣùgbọ́n ti àwọn tó tóbi tó tóbi kan náà wọ́n sọ pé wọ́n àwọn náà sọ pé wọ́n ti settle ìwà mẹ́rin tó ń settle lára yín o bọ̀dá káyọ̀dé ṣá bó ṣe fẹ́rẹ̀ ṣọ́ fún mi ṣáfẹ́ ṣé ó lè affect yín ṣáàmì ìṣàfẹ́ kó affect yín but bó ṣe ń lọ yín sí wọ́n bá lọ kà yín mọ́ àwọn tó ti gbowó tó ti ṣe báyìí wọ́n máa ṣe yín bíi mugun ni wọ́n ṣe ṣe fún magun jọyàn àbí mugun ọlọ́run mo dẹ̀ sọ fún yín mo lẹ́gbọ̀n mọ́ mi mi pé oúnjẹ bọ̀dà káyọ̀dé nísìn báyìí anyway mi tí ì lè sọ ṣá torí mo like bọ̀dà káyọ̀dé o hmm, hey god bọ̀dà káyọ̀dé ṣé ẹ̀sìn nínú àwọn tó fẹ́ẹ́ rìṣọ́fù o hmm, oh àti ẹgbẹ́ ekele orúkọ IGP ṣé wọn ò sí mbẹ̀ ti eh, ti minister for interior àbí passport kan ni wọ́n ló ń jẹ́ ẹ ṣàfẹ́ mi passport mi ò tó wáyé pé wàá fẹ́ mi ò mọ̀ o <laughs> èmi mọ̀ pé lágbára ọlọ́run ní ọlá ìkúnlẹ̀ àbíamọ èmi mọ̀ pé kí lorúkọ wọn kí lorúkọ aláké kò lè sí mbẹ̀ torí mo lálàárí aláké bẹ́ẹ̀ ni ọ̀fà abẹ́ẹ̀kúta tí ń ṣe mínísítà aláké fọ kí lorúkọ mineral resources àbí kí <laughs> mineral coke <laughs> mo rí pé wọn ò sí nínú kìíní yẹn wọn ò lè sí nínú àwọn tó máa yọ kúrò ah mo tún rí àwọn kan ní Sùúrùlérè ah oh god wọ́n fẹ́ẹ́ rí sọ́fì ah ṣé kò ní àfẹ́ ti Sùúrùlérè ọlọ́run gbà wá o ọlọ́run mo lálàárí Sùúrùlérè ta ló wà láti Sùúrùlérè ẹjọ́ dáàdi ẹ fi ẹjọ́ ẹ tẹ́pà justice o tẹ́ bá ti yé tẹ́ bá ti mọ̀ pé ẹ ti bá wí títí tí ò gbọ́ òun náà ní kí ẹ yọ dànù bí ṣìgá o ṣùgbọ́n ẹjọ́ oh god. <laughs> àtàrọ̀ tí mo ti rí báyìí ẹ̀rí kan pa mí ni wọ́n ti wá fẹ́ máa wájà mí pé àwa ṣé mi mo ní pé kán rè sọ́ọ̀bù ni ẹ jẹ́ torí ọlọ́run hey God hey God oh rè sọ́ọ̀bù oh God God rè sọ́ọ̀bù oh oh oh. bóyá èyí tẹ́ gbóyìnbó rè sọ́ọ̀bù mi they want to rearrange <laughs> you understand maybe they put some people by mistake or you know wọ́n kàn fojú wọ́n gbà yẹn wọ́n ti wá wí pé wọ́n fẹ́ sọ dòye ìdílé tí ó ké àti ìwòye ìjẹ̀nà ìwé káká ìwé náà wípé wọ̀lẹ̀ yọ wọ́n <laughs> wọ́n fẹ́ rí ìṣòwò get ready okay ẹ bá wa yọ ẹnikẹ́ni tó bá ti ní girlfriend tó ní di celebrity tó ní àwọn celebrity nàìjíríà ní girlfriend ẹ bá wa yọ wọ́n irú ìkan báyìí tó wá tí ó jẹ́ pé òun ló wá sílé ìyá Mohbad níjọ́ yẹn sìn ṣó ìwà ń sẹ́nità ṣé sẹ́sítọ̀ kan ni wọ́n pè àbí bọ́n ló wà rẹ̀ ó dẹ̀ pé ní òun ló ń déètì àwọn tó ń tó tó tẹ̀lé àwọn tòótọ́ ń jọ ẹ̀ tí àbò òjò tún ṣe three sixty degree fún gbogbo wọn yẹn bá wa yọ mú kúrò tó ti yé yín <laughs> tó tún máa ń ó ní sẹ́sẹ̀pù àwọn kinní iṣẹ́ blue film ni kó lọ máa ṣe kó lọ wá àwọn ibi tí wọ́n ti ń ṣe blue film kó máa ṣe blue film ah we don't want people like that in our system mm. charity begins at home ó yá ẹ jẹ́ ká lọ sọ̀rọ̀ ọlọ́run ah Bọ́lá you talk too much àbí mo ti talk too much ni verse nineteen dear friend do you have your bible there we are starting with the word of God you have your bible there kíní ó dà pé ibo tó bá yọ mi yá mi máa yọ kíní ìkúrò mi ìfẹ́ kí kankan máa tọ́ṣì orí mi àbí kó máa tọ́ṣì ara mi mi ò feel comfortable like that Nigba mi mi ò kí ń máa ń mi kùn mi ò fẹ́ kí kankan tọ́ṣì mi face mi <clears throat> tí nǹkan bá touch face mi O máa ń mi ní reaction so my dear friend you should be quick to listen and slow to speak or to get angry. Hey God, if I did if I'm with you, not forgive me if I'm not. If I'm quick in anger, I'm not quick in anger anyway. I'm I'm not quick in anger. Okay, if you are angry, you cannot do any of these good things. Good things God won't done. Wants done. We boy Òyìnbó yẹn rí bákan mi ò mọ version tí mò ń lò bóyá King James mi bí international ṣá but mo ti sọ ní bó ṣe kọ́ ni mo fà ká yẹn you must stop doing anything immoral ṣe ti rí ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ó lọ speak to me speak to people not me alone speak to everybody today you must not you must stop doing anything immoral or evil mi ò ṣe evil instead be humble be what be humble and accept the message be humble accept the message tani wọ́n bá accept it anyone to bá ti concern me don't help me to bear it to accept it. <clears throat> you must stop doing anything immoral or evil instead be humble and accept the message planted in you to save you the message that been planted in you to save you. Obey God message. Obey what? God message. Don't fool yourself by just listening to it. Don't do what? Don't fool yourself. Be the doer of the word, not only hearer alone. If you hear this message and don't obey it, you are like people who stay, who stay at themselves in a mirror, okay, and forget what they look like as soon as they leave. Mm. Be the doer of the word, not here, here. I mean here alone. But you must never stop looking at the perfect law. You must not stop looking at the perfect law that sets you free. God will bless you in everything You do. You see, if you listen and obey and don't just hear and forget, don't just hear and forget. If you think you are being, if you think you are being religion, but cannot control your tongue. If you are being religious, you cannot control your tongue. It's talking to me. Oh. I control my tongue. I control my tongue anyway okay control your tongue a lot of people not i'm becoming sha i will breathe it hmm. buladenu religion but cannot control your tongue you are fooling yourself and your religion is useless religion that please God is the father that please the father must be pure and spotless you must help needed ibi tá à ń lọ ah. kì í ṣe ibi tí mo fẹ́ kàgọ́ nílé you must help needed orphan and widow and not let this world make you evil this world don't let this world make you evil you know this world have turned a lot of people to evil okay this world have turned not the word of God the world generally the position you know a lot of things ṣé mọ̀ pé nísìnyí ìgbà tí bísọ́lá kó tó di pé àwọn èèyàn ràn around ẹ̀ ṣé mọ̀ pé gungun ẹ̀ lọlẹ̀ ó ń sunkún ni nísìnyí ìgbéraga ti dé owó máa you see money cause pride at times you understand me so if you know that's why you see some people they cannot get richer to some level they will get some things there will be limits in some blessing because there is pride you understand me There is pride. And God always tests people at times. If you are going to be humble, you understand me? If you are going to be faithful, some people, they don't have mind of being good to people. They always love to be evil. The moment yàrá bá tù wọ́n díẹ̀, wọ́n máa ṣe kí ni wọ́n padà wá láti wá máa gé ẹ láti máa dà ẹ́ láàmú. Ṣó ti máa ṣe bíi pé so don't let that what you got, got what you got That's what you have. What they've given to you. This world, whatever, don't let it make you evil. Don't be evil. Okay? Over that. Don't be what? Don't be evil. All right. So, a lot of people tó jẹ́ evil only. ilé ayé yìí sọ wọ́n di evil. Ẹlòmíì, some people forget that they, they're going to die. They're killing people. Some people forget that they are going to live whatever they, they are today. And, you know, they don't remember. But I want to tell you, I don't want to preach. I just want you to have this at the back of your mind. And anytime you are reading it, go and read it again. That's James chapter 1, verse. I started from verse 19. But you can start from head to toe. Read from Genesis, I mean from the verse 1 to the end of it. You will be better, you you will be you will gain. Do you understand me? Okay, let's let's go again. I'm coming. I want to read more. But I have a lot of things to do. But let me see. Maybe I'm going to read more. You can read Psalm also. That's Psalm 68. Okay? We praise God. Okay? You can read Psalm 68. Oh, yeah. You want to tell me something? No. You can, if you don't get it, you can get check it on the Otobola or you charge those the old iPhones. You have all those things inside oya tiẹ̀ kó gbá kó tó lọ ṣé òun ló ń wá látẹ̀ nǹkan ló ṣe ń fún mi ń sign okay read this place read it i'm not been using you to read látijọ́. so psalm sixty-eight verse five. yes our God from your scared home you take care of orphans and protect widows. continue reading finish it. you find families for those who are lonely You said you find family for those who are lonely. You set prisoners free and let them prosper, but all who rebel will live in a scorching desert. Those who are rebellious, we do what? We live in a scorching desert. You see, rebellious people, rebellious people. When people commit, you know the meaning of rebellious. When you are you are doing things that are not right, and you refuse to repent, a lot of people are rebellious both old and young. He said they will live where in scorch, scorching desert. Desert. Very so, good. desert, you know, desert. There's a lot of trouble in desert. There's a lot of scarcity in desert. Okay, so the rebellious people, that's their portion. Okay, rebellious people. God forbid, I refuse to live in desert. Canada, where I live right now, is not a desert. Anytime I travel to any country, if I decide to be living there, it's not going to be a desert. I will never live in desert. Together with my husband, my children, my people, we shall not live in desert. So now, read and digest it, okay? So don't forget it. You see, when I was talking, when I was reading, and I said, oh, your tongue, a lot of force. You see, if I want to preach the gospel, I want to say the truth, if actually match me i know okay like when somebody try to when i open my phone now some people tagging me and they abusing me and they sitting down where bisola was they post a lot of bisola pictures we we are not talking about bisola picture we are not talking about post how people post now tí n bá ya fọ́tò mi ń sin ẹ máa rí bójú ẹ máa dúdú kámẹ́rà yẹn like this phone now when i use this one now it's a little bit even good You understand me? I don't use makeup. I don't use anything. Okay. But in Canada, we don't believe in those things. Pretending or posting things on the media that, oh, I'm fresh. Oh, I'm good. They want to present them, themselves to people like, okay, you're coming, you're going ọjà, ọjà, You understand me? So I open my platform now and people were tagging me. And normally, if I look at them, I'm a fool. If I don't talk also, I'm a foolish person. Because there's no rights. There's nothing Give anybody right to be coming for me regularly kí ló ní tó fẹ́ fi bá mi jà kí ni right ẹ̀ tó fẹ́ fi bá mi jà ó yà wèrè mọ́tìlẹ̀ ni ta bá ń pọ́n kúlẹ̀ lálọ́fọ̀ ṣẹ̀ thousand of people sick you understand me wọn rescue wọn they die and I said it and I what I said yesterday pé mo ní Wàsíù Àyìndé they use other people to cover uh, me eh, kí ló rúkọ Bísọ́lá head yes they been doing that for a long time and I said it even kọ́mọ yẹn gan pé kí yẹn tó ṣẹlẹ̀ but nígbà tí nǹkan just like the muslim people used to say that wọ́n gba gbogbo nǹkan the deal have been done do you understand but even in our system they don't want to accept Once if a man claim we pay, we are doing it me gan some of them even call themselves ọmọ We are more jobber. We're a jẹ́ ọmọ ìjọba wèrè ló ń jẹ́ ọmọ ìjọba tí bá mọ ẹni tó bá wà ní appreciate wọn mo call my daddy mi ní sọ pé ọmọ ìjọba àti omi ìjọ ọmọ ìjọba ọmọ ìjọba ò sínwó èèyàn ló ń jọ ọmọ ìjọba and àwọn ilé ìkẹ́dẹ̀rẹ́ yes they present themselves as ọmọ ìjọba ọmọ ìjọba ò dẹ̀ kì í wà fún ìjọba kan tí ìjọba míì bá tún wá á tún pẹ̀rẹ̀ lọ́mọ ìjọba i'm not i'm not going to be for all the governments you know àfi tó bá yẹ pé bóyá mo ní eh, anyway sha, ìyẹn bó ṣe jẹ́ so the message today i want to you see I'm going to bring for you don't the way you have to treat uh, people that are less privileged okay and Nigeria ṣe rí Yorùbá wa ní tó máa ń ṣe ni wípé wọ́n máa ń ṣe ẹni tó bá ti ń ṣe they promote it they promote it and he has to stop you know in Yorùbá land in our area They always promote people that are bad. And those one will be posting. Please, I've been like this on the media for like six years now tí mo ti wà ń bí. Ìgbà mi èrò máa wá sórí platform, ìgbà mi èrò ni wá. And I don't bother about that. I continue talking. I don't really bother. But emi mi ò ní appreciate it. Bisola, àwọn mo eh, video ẹ̀ tí mo gbé sórí mi platform gan mo tún delete ẹ̀ so tell people that don post ẹ̀ they should not abuse me if anybody posting you and they be rude to me I will curse them and together with ẹni tó bá let me tell you you know I'm not boasting I kan come. Sorry, to bá ṣẹ̀ mí mi ní sọ̀rọ̀ ẹ tó o bá ṣèkà fún mi mi ní sọ kó o dẹ̀ sick ni mo ti ń sọ̀rọ̀ ẹ kó o lè mọ̀ ọlọ́run ń bá mi ṣiṣẹ́ kò sẹ́ni tó bá ṣèkà fún mi tí ò ní jèrè ìkà tó bá ṣe ṣó ti yọ tó bá wá support ẹ lẹ́ni tó bá sọ pé kó o fò kó o nìṣó àwọn kan ti support ẹ kò ṣe kóńtèjì máa ń support ẹ o ṣó ti yẹ torí bẹ́ẹ̀ má jẹ ntàn ọlọ́run tí ò kì í support ìkàlẹ̀ mi sìn torúkọ ẹ̀ ń jẹ́ mátìkà lẹ́yìn adó gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣọ títọ́ ògbèdàkẹ́rù ògbò níjà ó ní mo sí o ó ti yé kó dẹ̀ ń ṣe by religion tí mo jẹ́ ni mo ọlọ́run ṣe máa gbọ́ tèmi àdúrà olódodo ló ṣiṣẹ́ agbára when you are a truth sayer you are a truthful person okay tó bá béèrè ó máa rí gbà ọ̀pọ̀ ló máa ń béèrè tí òkè rí gbà nítorí pé wọn kò ń ṣe olódodo wọn dẹ̀ kì í ṣe kí láǹfààní tó ma lọ sí ṣọ́ọ̀ṣì ó máa ṣe nǹkan burúkú wà á máa ṣèkà fáwọn èèyàn ṣọ́ọ̀ṣì tó ń lọ gan wọ́n ń forí èèyàn ṣètùtù níbẹ̀ oríṣiríṣi nǹkan lẹ̀ ń ṣe and you just put on some garment wà á máa jáde gbogbo ìjà tó ṣe mọ́ pé mo ti sọ pé mo níjà ń bọ̀ wọn ò o tí gbogbo ọ̀dà fẹ́ bá mi jà kò ń ṣe ìwọ̀n Bísọ́lá and again gan one for anybody in the other city láti drag me drag me you drag me I drag you and when I drag you your secret will be open secret mi ni kò sọ o tó bá ti fẹ́ sọ̀rọ̀ má purọ́ mọ́ mi o bọ̀ tó títọ̀ ọ̀rọ̀ ni kò sọ tó tó bá parọ́ mọ́ mi èpè tí mi ò kì í ṣe máa ṣe fún gbogbo yín bẹ́ẹ̀ ni mo sọ àwọn tó parọ́ mọ́ mi níjọ́ kìíní àná wọ́n jáde wá èyí tó parọ́ tó sọ pé òun sọ́rí o pé wọ́n ràn òun pé kò ń ni I forgive them ṣùgbọ́n tó bá parọ́ mọ́ mi tí màá jáde wá màá sọ pé tí n bá jẹ́ pé nǹkan tó sọ tó bá jẹ́ pé mo ṣe o gbogbo èpè tí mo fẹ́ ṣẹ̀ yìí o kó má mọ ẹ o kó jẹ́ tèmi o ṣùgbọ́n tí mi ò bá ṣe o màá wá máa hun èpè yẹn màá máa ṣe lójúlójú awẹ́wẹ́wẹ́wẹ́ màá ṣe láti pele dé ìpele ṣé ti yé so tó o bá fẹ́ tẹ́rí ti kó o mọ̀ dáadáa ṣùgbọ́n àwọn wèrè olè àwọn gbọ́mọgbọ́mọ tẹ́ ń bá ṣiṣẹ́ àwọn kidnapper tẹ́ ń bá ṣiṣẹ́ tó pera wọ́n celebrate yẹn tó àbí tó pera wọn ní nǹkan ọkọ̀ bàbàrà nígboro àṣírí yín máa tú kò sí bí òṣèlú tú read my lips ashiri yín máa tú so ẹ̀yà pẹ̀pì kẹ̀yà mú owó yín kẹ̀gbẹ́ sápò yín gbà tí wọn ò dáwó fún mi ńkọ́ṣọ́ lọ́rùn kò dáwó fún mi ni ìbùkún ọlọ́run ló máa mú ni làláfi lálàsí ṣó ti yé ẹ̀yin kan wà wọ́n tọrọ wọ́n ní tẹ́ ẹ bá fi wá sáyé báyìí ẹ máa ni títọrọ yìí ni ẹ máa tọrọ kú ni pé kí iṣẹ́ wọ yín kẹ́ ṣiṣẹ́ kẹ́ lè rí jẹ́ mbẹ̀ irọ́ ni o ẹ máa tọrọ kú ni tẹ́ bá lọ lóyìnbó gan ẹ wọ́n máa ra tíkẹ́ẹ̀tì ó lè owó fraud náà fi ra tíkẹ́ẹ̀tì fún yín awo ò sínú wọn o ó ti yé so kẹjẹ kó yín pé now ẹ ká sàn ẹ ti gbọ́ pé wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà very soon is coming no wọ́n fẹ́ reshuffle àwọn cabinet wa ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn mi pé ń dà tí àmọ́ bí tán máa dé ẹ̀ tábàṣà tó cabinet gbogbo àwọn tó bá ń bá President Bola Ahmed Tinubu ṣiṣẹ́ wọ́n fẹ́ reshovel majority of them ó ti yé yín ó lè má jẹ gbogbo ọ̀nà fẹ́ yẹn mi pé wọ́n máa yọ àwọn kan wọ́n á fi àwọn kan síbẹ̀ that is meaning of reshoveling tẹ́ ẹ̀ bá gbóyìnbó ó ní mo sọ fún yín hmm. Professor Bola <laughs> Professor Bola ló sọ̀rọ̀ <laughs> so a máa tún lọ sí ọ̀dọ̀ a sì wà lórí ọ̀rọ̀ eh, Ìjẹ̀bú ṣe mọ̀ pé irú Bobrisky yẹn náà bàtà tún gbọ́ news yẹn it ó look somehow but a máa play ẹ̀ sí kó ba lè yé àwọn tìlú òyìnbó So máa ń fi system gbọ́dọ̀ wà ló ti yé bẹ̀rẹ̀. I will play it now. Mm. Let's start. tọ́jú ṣe ṣe owó pẹ̀lú multiply owó yẹn bóyá wọ́n máa fi ṣe fíìmù ní kíákíá tó máa gbé sórí Netflix tó máa máa pọwó fún ẹ Bísọ́lá Badmọ̀ tètè ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n torí tó bá tún lọ padà wá ń sì máa ló bá sọ pé túmọ̀ yẹn tún ti lọ yú ó tún ti ráìsì gbogbo rìsíìtì àní kò gbé jáde hospital tó ti ṣe irọ́ ni ẹnìkan ló lọ sí hospital yẹn sìn ewu ní ẹnìkan tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ewu ní ká kọ́kọ́ sọ náà. Tolu kudos Tarif mute Tolu yes, kudos kí lélẹ́yìí double your tariff and to build your sí òkè kòkèkò lọ́dẹ̀ mo lè. They did not advertise anything for me. Kí wọ́n ra nǹkan mi ra kankan. Tariff mo lè bóyá wọ́n sọ pé kí n wá san owó kan ni torí àwọn ilé láì tí mò ń lò lówó gbé kíní yìí jáde ẹ̀rù pé tẹ bá pọ̀ lórí mídíà ẹ máa rò pé fẹ́ gàǹgẹ̀ yín celebrity kan ẹ wo nǹkan tó ṣe fún wọn níbẹ̀ yẹn ní Amẹ́ríkà tẹ máa rò pé ẹ ti kọjá ìjọba ẹ má máa ṣe bí olórí burúkú system how can somebody wọ́n máa gbé fídíò wọ́n máa fi ah, wọ́n máa fi tag mi wọ́n máa fi wọ́n máa fi bú mi àwọn ẹ̀ máa ṣépè fún wọn don't do that nonsense to me. is it must I put you on my platform who are you o ṣèkà bẹ́ẹ̀ yẹn fún mi kí wọ́n fi ẹ sórí platform ta ni ẹ́ àwọn celebrity ńláńlá nílùú America. gómi ti gbé wọn àwọn míì tá a bá gbé wọn a tún máa gbé wọn sílẹ̀ talkless of war ta ni wọ́ àwọn èèyàn tó wà kó ẹni tó wù mí mo lè gbé sórí platform mi náà nígbà tí mo sọ̀rọ̀ síta ló ṣí ẹ̀ mi àbí ta ló ń fún mi lọ́wọ́ ta ló ra data fún mi tẹ́ máa máa jókòó sí ẹ̀ máa máa oppose mo ń pọ̀ ilé tí máa gbé platform mi kí ló fẹ́ ọ̀fà mi tí máa máa gbé sórí platform mi àbí kò dẹ̀ sọ nǹkan tó ọ̀fà mi rí ni. No. ṣe rí gẹ́ẹ̀ tó kú yẹn gẹ́ẹ̀ tó yẹn on the fifteen that's about today is twenty-five right on the fifteen about ten days ago ó sì ṣe remembrance dáadé ẹ̀ kẹ́ lè mọ̀ pé wọ́n lọ́lọ́run máa ń pààyàn téèyàn bá lásìdẹ̀ǹtì ọlọ́run ń ṣe nǹkan tó wù ó ṣó ti yé <laughs> but my belief and i don't want people to be using some religion láti máa kí àwọn èèyàn down máa fi system pa àwọn èèyàn dànù kọ́ máa sọ pé ẹni tí ò sí kí o a sọ pé tó bá lásìdẹ̀ǹt ikú lè pa èèyàn ó lè yọ̀ ṣubú ìkọ̀kan lè ṣe bọ́tì i'm telling you be careful tó bá jẹ́ fídíò tí ẹ̀mí bísọ́lá tó rí nìyẹn tí máa sùn sórí bẹ́ẹ̀ tí máa máa ṣe kí nìyẹn òun náà fẹ́ fẹ́ ṣe competition pẹ̀lú mi ṣó bẹ́ẹ̀ ni tó fi ń sùn látọjọ́ tó ti wà ní nàìjíríà wọ́n máa rà fún ẹ ní Bísọ́lá Bísọ́lá you want to take my time o fẹ́ kí n mẹ̀sẹ̀ tó bá ní kí n mẹ̀sẹ̀ máa mẹ̀sẹ̀ gan ìwọ àtàwọn crowd àtàwọn ọ̀rẹ́ máa yẹ̀yẹ́ gbogbo yín don't let me be angry I don't want to be angry let me just maintain kí n kàn jókòó kí n kàn dúró máa mẹ̀sẹ̀ gan máa tún á mẹ̀sì Wàsíù kò disturb mi o one thing about me kéèyàn twenty kò ṣẹ̀ mi kí gbogbo wọn kàn jọ jẹ́ ọ̀rẹ́ àbọ̀ta máa dì pẹ̀lú gbogbo yín individually ni mi ní bá yín sọ mi ní tí pẹ̀lú ẹ̀ nítorí pé ìwọ ń sìn o pé kí wọ́n máa support ẹnìkan àbí kí n máa ilé ìkélé balẹ̀ máa dunú gbogbo yín padà máa dì pẹ̀lú lọ́tọ̀ọ̀tọ̀ torí mi ready láti bá anybody ní I'm not looking for friend bọ́mọ wá kí mi olówó ló máa ń náyàn. wọ́n ti pa ṣá ìjà kọ́kọ́ play eléyìí ọ̀dọ̀ kí ló dé tí òpin mo open rẹ̀ kí ló dé tí òpin tolúwa lọ́mọ mi can you please help me i'm trying to open okay o ti open. girls because anytime he travel to Adamawa he used to do sex party with girls we as his worker, he mm-hmm. say his worker, we are the one that will go and buy drinks and bring and meat for them to eat and drink. And make. You see, I saw this. Um, ó ti pẹ́ tí mo family that's mama tún bẹ̀rẹ̀ sí see wò ó this uh, senator you know why tí bẹ̀rẹ̀ ti ṣe nǹkan you know the government of Nigeria also a lot of people is connected with a lot of people okay now but this particular senator wèrè senator yìí from Adamawa yìí okay do you know when Mohbad died the same senator yìí òun ni àwọn Tonto Dike àti Ìyábọ̀ Òjó ni wọ́n gbé wá sí ọ̀dọ̀ ìyá Mohbad àti bàbá tó lọ kí wọ́n léyìn ẹ̀ tó fún wọn ní envelope the same senator yìí the same senator yìí mo wo fídíò ẹ̀kan náà tán fi wọ̀n mi lórí YouTube tán sọ pé ó ní òun bóun ṣe wà pé òun strong gan póun máa ń bá póun máa ń bá Tinubu ó lè bá òun ti bá Tinubu fa President Tinubu fa wèrè oríṣiríṣi inú and you know tó bá fẹ́ bá àwọn èèyàn fa wèrè if you want to fight with some people tó bá jẹ́ pé wọ́n ṣe nǹkan tí ò dáa your hand has to be clean if you want to talk about people doing bad things that thing you want to condemn you must not do it or you must not do I mean you must not do things that similar or that even horrible than what they are doing okay ìyẹn mi pé ẹni tó bá ti fẹ́ yọ ìtìgì ojú ènìyàn ó gbúdọ̀ yọ ti ojú ara ẹ̀ first like me now complaining about people let's eh, pé mo ń complain pé eh, àwọn kan o wọ́n máa ń gbọ́ ọkọlọ́kọ o kan wá bá mi pé òkè mo máa ń snatch ọkọlọ́kọ eh, àwọn kan o wọ́n máa ń jalè o kan wá bá èmi kan jẹ́ pé wọ́n máa bá mi god forbid nírú ibi náà tí wọ́n ń ja olè yẹn àwọn kan o wọ́n máa ń ṣe fraud o olórí burúkú ni wọ́n máa ń terrorize o kan tó wá bá ọ̀tá mi kì í ṣe kán wá bá mi nínú gúrùpù tó jẹ́ pé wọ́n ti ń ṣe nǹkan kó tó burúkú yẹn kán wá ní mi pẹ̀lú àwọn gúrùpù kan eh, you, you understand so this person this person eh, bó ṣe wà yẹn ó kàn jẹ́ kẹ́lẹ̀ mọ̀ pé nínú àwọn tó wà ní house wa tó jẹ́ senator wa tó wà ní rep wa tó wà nínú position Nàìjíríà wa they are criminal in fact àwọn tó ná delete ní north yẹn àti nílẹ̀ àwọn ò tí delete àwọn èèyàn tán torí àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà nínú ilé gangan wọ́n wà nínú ipò yẹn gangan nípò they are part of the people controlling and they are terrorists because this one the activities tó ń ṣe yẹn activities of terrorism do you hear me So yé yín àbí kò yé yín torí bẹ́ẹ̀ ó dá mi lójú pé àwọn president Bola Meti Tinubu bóyá mà tán fẹ́ rí ṣọ́ọ̀bù kábínẹ̀tì ọdún kì í ṣe àwọn àwọn sínétọ̀ yẹn kì í ṣe àwọn ló máa lè yọ wọn bọ̀tán máa tún ṣe yẹn náà ẹ bá wa ṣe irú àwọn ilé náà kọ́ bá wa yọ wèrè kúrò ṣe ti gbọ́ ẹ bá wa yọ wèrè kúrò ẹ jẹ́ ká gbọ́ let us listen to this person let us listen to it he's a senator of Nigeria one of the senator of Nigeria ní tó ń ṣe fún wa ní tó ń ṣe fáwọn èèyàn okay let's listen à ń bọ̀ o ẹ̀yin ọmọ gáràjì. for them. no alcohol everybody okay, just take okay, it normal to his own okay. taste yes sir so one day I fall victim of him I don't know how he drunked me and sleep with me and have another video with me. after you are married. yes sir. after I'm married. The next three days again, we are still at I didn't know when I didn't know about the video. No, you sir. were drunk. Yes, sir. But I know the one that you have before we got married. Before that one is but yes. This one, this one that you have, I don't even know. He have more than I don't even know how how many of my video he have in his phone. So when he showed me after three days, I kneel down before him. I said, "Why are you doing this to me? I'm married, please. My husband, I love my husband." I don't want to lose my marriage. Imagine. She will tell me, okay, if you don't want me to release this video to the world, you will go and sleep with my prominent friends. Huh? Yes, sir. He will send you to go and sleep with you, his, his prominent friends. Yes, that I should go and do video with this. He gave me like five people. Close you go to and him. sleep with them and record yes, them. I record them and, and bring, to, to him. him. Yes, sir. Okay. Wasiu used to do, Wasiu is not a senator, but he want to be a senator then and that's why he fight uh, President Bola Ahmed Tinubu also secretly. Uh, he used to fight President Bola Ahmed Tinubu, but he, eh, they may know uh, it's, it's true because he want to be a senator also that time. But President said no, according to him. He said it, he told me. Okay, so he normally send girls, but the girls still used to send are uh, the celebrity. Okay. Mm-hmm like even like Bisola nisin tó bá prepare when they prepare Bisola when they come back to his feet now she, if she come back to her feet now she will be used they can be sending her again to senator but ẹ jọ sá o adúpẹ́ pé cabinet yìí àwọn olóṣòwò kì í wọ olóṣòwò kò ráyè there no too much of uh, prostitute i mean there's is no not too much There's no prostitute in the Aso before Aso used to be going people used to as a àwọn olóṣó like that they going moving going and coming you understand me but this time around we thank God olóṣó don patronize that place much they no not even much at all at all <laughs> so <laughs> we don have olóṣó president for now and we pray we no have olóṣó president again again and again and the senators that are olóṣós like doing bad thing like that they have to be reshuffled okay so K1 also doing this àbí mi ti sọ fún yín am I not telling you before I've told I've said this I mean similar story about K, K dog that will be sending girls àwọn tó bá ti bá and that's why you see most of the time we have some girls also sleeping with them and they dey be sending them to politicians prominent people they have a lot of sex sex video with them they you know what they will use that sex video láti my torment ẹni yẹn Ipeko to to withdraw money from them to be taking money ransom they are holding people ransom ṣé this one are not kidnapper they are also kidnapper they are worse than kidnapper but the kidnapper that is on gbélé àárín èrò terrorist that is doing it and also living and also still controlling that's the most dangerous terrorist the one that is they are killing and they are destroying lives and they doing those things and they still have power i mean grace to be working in the midst they sitting with you they are the most dangerous ones àwọn lélẹ̀ do you get it because if this one wọn ò ní jẹ́ káwọn èèyàn wá síta láti wá sọ̀rọ̀ with boldness eléyìí anyway ṣá ọ̀rọ̀ púpọ̀ ò ká gbọ́n ọ̀rọ̀ púpọ̀ ò ṣe kí ni kò ká gbọ́n so gbogbo ìdí tó máa jókòó yẹn only they are same as kidnapper yes olúfúnmi so olúfúnmi náà mi ò mọ bí mo fẹ́ wojú ẹ mo fẹ́ wojú ẹ bó more than three hundred women he have his video. three hundred women this man has his video the same lady this guy is one tó tó jáde wá níjọ́ tí Mohbad kú òun wọn rán wá tó lọ sọ́dọ̀ bàbá Mohbad tó tí àwọn tó tó díke àti Ìyábọ̀ Òjó ó ní o this the same senator abirọ ni bí kéèsì yẹn ṣe kan Adámáwá báwo ni kéèsì hmm. anyway ṣá no problem. There are video in his phone, sir. More than 300 women? Yes, sir. Both small girls, 17, 16 years, 20 years, 25 years. Some of the girls, he dated them before they... Nigeria government. Do you see what happened in America? They don't take no for yes. they investigate some people in Nigeria they believe they are bigger than investigation why ti Nigeria gan tí wọn ò fi investigate Wàsíù látọdún tó ń ti sọ̀rọ̀ yìí all these celebrities olórí burukus kì í gbogbo wọn o that is destroying lives why are they not investigating them these ones something should be done o Wàsíù too should be should be investigated torí irú Bobrisky kan sọ pé godfather ó pe Wàsíù is is part of the <laughs> ẹ lọ go and check that time nígbà tí wàá sí fẹ́ ṣí rìsọ́ọ̀tì wèrè tó kọ́ yẹn ẹ̀wọ̀n tó kọ́ sí gbòòrò tó sọ pé tó fi máa yéèyàn jẹ́ yẹn you know what ó sọ fún wọn wípé lẹ́mi kò kiri jẹ́ n blog bẹ́ẹ̀ ó sọ fún wọn níjọ́ yẹn ẹ mọ Bobrisky mà ló wá polówó fún un ló ní Bobrisky ní àbáṣẹ́dọ̀ òun níbi bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ sọ fún pòun lòun òun ni godfather ẹ̀ Wàsíù Àyìndé ni godfather Bobrisky pẹ̀lú àwọn ìjẹ̀bú kan tó tún senior Wasiu tó ti yẹ yín ìjẹ̀bú kakọ̀s òun ni remember that ìgbà tí ìjẹ̀bú jẹ́ vice president ni Bobrisky já sí gbòòrò tó bẹ̀rẹ̀ sí ní orílẹ̀-èdè nàìjíríà jẹ́ mo rántí pé nígbà yẹn tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí Abuja ló máa lọ is going to Abuja kò ń ṣe lẹ́kí ló máa dúró sí Abuja ni every time báyìí is going to Abuja every time is going to Abuja ìgbà tí ìjọba tó lọ yẹn tí wọ́n jẹ́ tí vice president nàìjíríà jẹ́ ìjẹ̀bú ní bọ́dí sí ìdídi wèrè sígboro kò dẹ̀ sẹ́nibọ̀dì ṣe bí ẹnìkan tó jọmọ yíbò tán ló máa ń ṣe bí òun yẹn wọ́n náà sọ̀kò palẹ̀ ẹnìjọ́ mẹ́ta mi ì sọ pé kán sọ̀kò payọ̀ mi take law but anything that's not in the Nigeria system that's not in our constitution tí wọ́n máa ń ṣe ní other country tó máa ń ṣe ní Canada you don't need to introduce it to our system so far the system has not legalized it it's a slap and a taboo to the government of Nigeria torí ó nàìjíríà gan kì í ṣe government of Nigeria ilé sí hòtẹ́ẹ̀lì àmì kí ló ló ń kọ́ rìsọ́ọ̀tì wèrè tó ló ń kọ́ yẹn fifty million lórí tó bá only if you want to register you want to come and have your time there you have to strictly buy. eh, kí lorúkọ ẹ membership card and the membership card every year is fifty million and they wọ́n ní wọ́n ń tepo epo tí wọ́n rà tó yẹ pé kò ń ṣe owó púpọ̀ ni wọ́n fi sórí epo yẹn wọ́n ń kọ̀m̀plé wàsíù náà wà nínú àwọn tó máa gbógun tàwọn èèyàn wàsíù kọ́ rìsọ́ọ̀tì owó rìsọ́ọ̀tì tó kọ́ yẹn owó jíjí ni o the money he used in that resort is a stolen money and if you want to register as a member of that resort you have to pay fifty million every year and ẹ eh, kí lórúkọ ẹ Bobrisky òun ni ambassador ẹ wàsíù ẹ̀ǹdẹ́ òun ni ó tún lè wá sẹ́pẹ́rọ́ ni o ó tún lè ní another godfather but i'm telling you authoritatively ọmọ ìjẹ̀bú ni gbogbo wọn kẹ̀lẹ̀rẹ̀ ìjẹ̀bú fẹ́ ba nàìjíríà jẹ ni thank god wípé ọlọ́run wọnú àwa báyìí irú àwa báyìí láti sọ wípé we say no to that bullshit that's why a lot of people hate us later lè máa understand wípé Ore ìlú làwọn àwọn kì í ṣọ̀tá ìlú àwọn ọ̀tá ìlú ló máa ń pera wọn ní ọ̀rẹ́ part of things ah ní sọ́mà yẹn torí gbogbo gbà yẹn tí n bá ń complain lọ́jọ́ that is where you are complain tó bá jẹ́ ìsìn ni nígbà yẹn ni very dark boy yẹn tó complain they wọ́n máa tún máa dì pẹ̀lú ẹni because Ìjẹ̀bú ni vice president wọ́n máa dì pẹ̀lú dark boy ni but you can see things now for you to know that president Bola Ahmed Tinubu ibi tó bá ṣàkù sí Ọlọ́run àbámi kó sí wọn nínú á dẹ̀ máa jẹ́ kó ń ṣe dáadáa wọn ò ní ṣe nǹkan tó burú but a mọ̀ pé the best for Nigeria is president Bola Ahmed Tinubu ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ fúlàní mi ò sọ pé fúlàní ò sí o mi ò sọ pé àwọn fúlàní àwọn kan wà o tí wọ́n jọ ọmọ nàìjíríà o tó jẹ́ pé ìfá kan jọ ọmọ nàìjíríà gan tó jẹ́ pé wọ́n ya wèrè bí àṣẹ bọ́mọ nàìjíríà ni àwọn Wàsíù yìí ṣe bọ́mọ nàìjíríà ni gbogbo àwọn tó ń pààyàn ṣeré tó ń ṣe ríṣù àtọ́ ń fẹ́yàn ṣe tuntun yìí ọmọ nàìjíríà rẹ̀ ọ́ nàìjíríà àwọn kan wà tó pé wọ́n máa tó pé wọ́n máa tẹ́kì ìjọba yẹn wọ́n ti bí pé amọ̀ ọlọ́pàá amọ̀ kìnní kan ní tó bá sọ bí wọ́n wà ń bẹ̀ wọ́n bá ṣe bí wọ́n wà ń bẹ̀ in fact let me tell you Wasiu Ayinde need to be dealt with something need to happen just like bó ṣe bọ́ọ̀sì àwọn wèrè tí irú irú irú tiẹ̀ tó wà nílùú òyìnbó they should do something about Wàsíù. àwọn tó rè pé wọ́n lo Wàsíù gan tó to pé ó gùdù fún wọn it's not even their friends if you don't clear Wàsíù Wàsíù will clear all of you. eléyìí tó dẹ̀ ń sọ iná kò sí kankan nísìnyí ó lè sọ pé kò sí kankan tó máa ṣe o because ó máa ní mẹ́mbà àti àwọn irú ẹ̀ náà tó wọ́n máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún obìnrin society. They, you know, sleeping with them. Okay. Mo fẹ́ sọ story ọmọ Adámáwá kan, but kò tí ì rìn sí mi lára lónìí láti sọ. Hmm, kò tí ì rìn sí mi lára lónìí láti sọ. mo mọ bọ́ ìkan mo sọ story ẹ̀ rí èmi Bọ́lá Fọláṣadé mo nice gan but tó bá take me for granted Bọ́lá mo máa ń sọ pé Bọ́lá area Bọ́lá side of anybody Bọ́lá original Bọ́lá they are very nice but they have they don't release things Bọ́lá side mi burú gan but Ṣadé mi I don't that's why I call myself Bọ́lá Bọ́lá everybody call me Bọ́lá. I've not even opened any. But ti open platform Shadesha Princess Bola Fola Shade. But this person tó jẹ́ májèntì ìgbé Adamawa papọ̀ kó wá dàbí pé èèyàn wà personal things against them. But àwọn kinní yìí ní àwọn páàtì kan ní àjàjà mi ò mọ̀ bóyá jàlíngò àbí nǹkan kan to yẹn tán bá ti wá she. bí ṣé jàlíngò ṣe bí Taraba no jàlíngò ṣé Taraba ni no Yola, àwọn tó bá ti wá láti láti bí yólà lọ́hùn but má jẹ́ tí sọ story yẹn má jẹ́ tí sọ tó bá dẹ̀ wà rántí ẹ̀ náà ẹ ṣàjẹ́ agbọ́tán náà ń sin pòpọ̀ mọ́ let us let's start again sorry. so we went to his hotel in the night when he invited some of his girls because anytime he traveled to Adamawa he used to do sex okay. party Adamawa with girls. We as his worker, he said we are his worker. We are the one that go and buy drinks and bring and meat for them to eat and drink. And mix for them. No alcohol. Everybody okay, just take okay, it normal to his own. Okay. Yes, yes, sir. So one day, I fall victim of him. I don't know how. He drunked me and sleep with me and have another video with me. After you are married? Yes, sir. After I'm married. The next three days again, we are seeing Adama. I didn't know. I didn't know about the video. No, you sir. were drunk. Yes, sir. But I know the one that you have before. Okay. got married. Before that one is but yes. This one. This one that you have, I don't even know. He have more than. I don't even know how how many of my video he have in his phone. So when he showed me after three days, I knelt down before him. I said, "Why are you doing this to me? I'm married, please. My husband. I love my husband. I don't want to lose my marriage." He will tell me, "Okay." if you don't want me to release this video to the world, you will go and sleep with my prominent friends. Huh? Yes, sir. He will send you to go and sleep with you, his, his prominent friends. Yes, that I should go and do video with it. He gave me like five people close to, to go him. and sleep with them and record yes, them. Yes, I record them and, and bring, to, to him. him. Yes, sir. Women, more than 300 women, he have his video. He have their video in his phone, sir. More than 300 women? Yes, sir. But small girls, 17, 16 years, 20 years, 25 years. Some of the girls, he dated them before they get married, but he still threatened threat, threat them with the video. Threatening. And up till now, they still go back and see him. Okay. So, the young man who was talking. So, we went to his hotel. Yes, this night, man. When he invited. So no, I've said it. We went to. You see, this man needs to be I know something is going to be is going to be done. Okay? I know something is going to be done. Okay? Ah, truly somebody has called me oh, several times. Who is this person? Mm-hmm. So that man òun ni ọ̀rẹ́ ẹni tó lọ sí senator wọ́n ti mọ̀ nǹkan tí mò ń sọ òun ni sínétọ̀ tó rẹpẹsẹ̀ǹtì tó lọ sílé àwọn Mohbad náà àmọ́ wọn tó bẹ̀ bóyá wọ́n bẹ̀ ni bóyá ó kàn wá àṣẹ kínní kan àṣàbòrò tó ti gbé wá òun ni senator tó lọ sọ́dọ̀ àwọn Mohbad nìkan. another one ẹ jẹ́ wá play ilé. Mm. àwọn kan lórí mídíà yìí ṣé kí n sọ ọ̀kọ̀ọ̀kan fún ẹ bísọ́lá kí n tó tún máa lọ ní ìfẹ́ máa dárúkọ ẹ àwọn míì lè lọ máa gbé fídíò ẹ because wọ́n máa fẹ́ kí n torí pé wọn ò tí ì finish pẹ̀lú ẹ wọ́n máa gbé fídíò ẹ wọ́n máa fi bómi sọ fún wọn make it announcement ni mo ní kó sọ kó má fi fídíò ẹ kó má fi bómi wọ́n lè gbé fídíò ẹlòmíì wá kán fi bómi wọ́n lè máa tag ẹ tẹ́nibọ̀dì bá ti comment sábẹ́ ẹ tó bá ti lè bómi tó ń wọ́ mi you cannot be my friend and I cannot do anything with you Me, the lè bí ọ́nú sí ẹ máa tún fèpè wọ̀n Uh huh. so me, ìdẹ̀ nífẹ̀ẹ́ kó rí bẹ́ẹ̀ torí mo mọ̀ pé mo tún come back to my sense I mean mo wa wà pẹ̀lú sense mi o I come back to my you know myself na pé they may want you to be kó má rí favour màbí kó fẹ́ fayé ni ẹ látọ̀rí ẹlòmíì lè ti rójú ẹ̀ you sìn kójú ẹ̀ máa dẹ́rù bà wọ́n lórí mídíà yẹn bí àwọn tó ń ṣorogún ẹ̀ ṣé mo pé mi ò kì í please excuse me So fún àwọn tó bá ń lo picture ẹ àbí tó bá comment tó post tó wá ń gbé fídíò ẹ àbí picture ẹ tó wá ń ṣépè fún mi ń bẹ̀ tí wọ́n ń bú mi tó ń bọ́mọ mi I won't take it o mo ti rí sí mo ti rí more than ten lónìí yìí mo dẹ̀ ń block gbogbo wọn màá máa kọ̀ tẹ̀ màá máa gbé sórí platform mi o torí nígbà tẹ ṣiṣi bá ń jẹ légbò àwọn ènìyàn nírí o tẹlẹgbò bá ń jẹ ṣiṣi wọn ni wọn rí nǹkan tí wọn ò rí o so mò ń sọ sí mi ò tí kọ́ọ̀tì kankan alright So if you want to abuse me, don't let me see. See, I don't want to see. Don't tag me. Abusing me and tagging me is a sin in my kingdom. You can abuse me. Don't curse me. You can say whatever you like about me. That's how bó ṣe máa ń sọ̀rọ̀ nípa àwọn celebrity àtàwọn èèyàn tó bá I talk about people also. They have family. Àwọn criminal táwọn sọ̀rọ̀ nípa wọn They have children. They have husband. They have wives. So they will surely react mo lè ní kó react but don't curse me and don't tag me okay we been in it for a long time kò sí nǹkan kan torí tó bá bẹ̀rẹ̀ sí ẹ táwọn èèyàn tó bá ṣe kọjá ìyẹn lórí mídíà tó ti pọn eléyìí tó bá padà wá dìde sí ẹ ó máa wọnú depression wọ́n ń pààyàn lórí social media o wọ́n ń dúnbú èèyàn tó bá gbọ́ mèdúnbú tó bá gbọ́ mènàmọ̀ àwọn ni o wọ́n ń pa èèyàn wọ́n ń jẹ̀yàn face to face ká tó play eléyìí jẹ́ ìgbóyà kí n wá sọ fún ẹ lẹ́nìí rísì tí mo fẹ́ fi tí mo fẹ́ lọ mo jẹ́ ń lọ sórí ọ̀rọ̀ ensabod àti àwọn tó ń polówó fún rísì tí mo fẹ́ fi lọ sórí ọ̀rọ̀ ensabod òun ni wípé ní five years ago exactly five years ago two thousand and nineteen ensabod láti gbà yẹn ó commit àwọn ẹ̀ṣẹ̀ kan títí di two thousand and twenty-two kan ni bàbá aláàfin Ọ̀yọ́ kú yẹ two thousand and twenty-two ni bàbá aláàfin Ọ̀yọ́ kú ṣó ti yé ní two thousand and nineteen wọ́n gbé Sábọ̀ lọ sí Nàìjíríà kò ń ṣe new thing i mean kò ń ṣe new story lórí media yìí and that's why some people we cannot be friends i forgive them but we treat case and crime things they've committed all the sin and the crime every one of them have committed, we treat it. Until things being done about it, we are not going to let go. Okay? Or they apologize. But no apology. No payback for whatever they have done or what they've stole, And uh, whatever they... Wọ́n wá sọ pé just forgive them let them kí tí wọ́n máa gbé wọn kí wọ́n máa pọ́n wọn lé kí wọ́n máa ṣe birthday o àṣẹ happy birthday because ẹnikẹ́ni tó bá ti let go fún wàá ṣe happy birthday fún wàá gbàdúrà fún wàá àbí bẹ́ẹ̀ kọ́ I cannot do that to people who have done a lot of evil things to me and what they stole what they have done to me I have not yet recovered the evil they done to my daughter we have not yet recover. ẹ lè fẹ́ kún sójú ẹlòmíì kẹlẹ́yìn fẹ́ máa rẹ́rìn kò ní lè jọra wọn torí bẹ́ẹ̀ ní bíbá orí social media yìí ojú ọlọ́mọ òótọ́ ẹ lè sọ pé ní grand gan ní bíbá yìí torí Facebook yìí òun ló dé Nàìjíríà ó dàbí ilẹ̀ ni òun ló lọ káàkiri àgbáyé kó dẹ̀ ṣe tẹ́rìtì ẹnìkan kó má bàa sọ pé òkè ládùúgbò mi mo ní àwọn boys yẹ pé wọ́n máa wọ́n lè jáde tó bá ti di nǹkan face to face kì í ṣe bí o Facebook ibi tó fẹ̀ gan ni tó dẹ̀ pé àwọn tó ń so tó ní tó ń ṣe gangan ìlú tá wà yìí àti òdìkejì yẹn àwọn ló ń control ẹ̀ Amẹ́ríkà lẹ́ni tó níwà ọmọ Amẹ́ríkà dẹ̀ ni Amẹ́ríkà àti Canada kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ṣó so mo kí n sọ fún ẹ sìn tó bá dẹ̀ ti gbé sórí social media tó bá ṣe evidence ni o ọ̀rọ̀ tí mo sọ lórí social media yìí èmi ò kí ń delete ọ̀rọ̀ o àfi táwọn èèyàn bá bẹ̀ mí gan àbí ìgbà tó ń gbé mi lọ́kọ̀ tán tí mo kí ń delete ọ̀kan because nínú ọ̀rọ̀ tí mo sọ yẹn mo mọ nǹkan tí mò ń sọ ń bẹ̀ mo dẹ̀ ní evidence gbogbo tí n bá sọ jáde láti ẹnu mi but people pé kó má ba expose àwọn ẹlòmíì nítorí pé wọ́n mọ̀ pé tó bá ti wà lórí media ó ti di nǹkan tó máa wà tí gbogbo ayé máa máa gbọ́ wọ́n sọ fún mi pé kí n delete mi náà ṣe máa ń sọ fẹ́ lómi pé go and delete it mi blackmail mi ò kí n blackmail yẹn I don't work with blackmailers now Tolú wa ni mi Tolú kí ni kéèsì esabod tí mo open ní Canada ń bí àti gbogbo nǹkan tí mo print máa tí mo kó lọ sí kọ́ọ̀tù yẹn bá mi mú kan bí tóun àti Wàsíù Àyìndé tán ti dúró to gbé ọwọ́ wọn sókè pé òun ń kọ́ o òun jẹ́ Eh, kó lọ máa represent àwọn ní diaspora on that eh, kí lorúkọ ẹ̀ that two thousand and nǹkan kan tó bá fún mi lẹ́yìn tí wọ́n ti gbé ọwọ́ wá sí tí Wàsíù Àyìndé tó ti gbé ọwọ́ ẹ̀sà bọ́ọ̀dù sókè àti the other colleague tẹ̀ ń bẹ̀ yẹn òun ni wípé Esabod go after people's life. Anybody. Torí ẹ̀ mo sọ pé ẹnikẹ́ni tí Esabod bá ti polówó fún tó polówó fún lórí platform ẹ̀ they need to be investigated also. They need to do what? They need to investigate them. This is 2019. Tí wọ́n gbé wọn lọ sí this is Wasiu Ayinde this is Esabod this is Abike. You see? Abike máa ti ẹ̀ ń pè pín tiẹ̀ ó máa jà secretly ní tiẹ̀ bọ̀ ṣe ẹrẹ́ sábọ̀dì ó bìlí pé ìjà kòkò lòun owó ní nàìjíríà kọ̀ọ̀kan lọ ayé òun dẹ̀ ti bàjẹ́ òun àbáyé everybody jẹ́ ṣé ti yé ṣé ti rí you can see nínú fídíò I actually screenshot it it was a video I have I still have the video but a lot of them dey wọ́n ti wọ́n clean gbogbo orí kínní tí wọ́n ń gbé fídíò wálẹ̀ on that video Wasiu Ayinde said go to diaspora you are going to represent us in diaspora Go to diaspora. You live in diaspora. Go there and represent us in diaspora. For what? That time they want to election tán. Kò ń ṣe during election, kò ń ṣe during campaign. And all these ones, kò ń ṣe pé wọ́n ń ṣe campaign fún even APC. Àbí tó bá ń ṣe election, nígbà election. Torí I remember pé nígbà tó kọ́kọ́ ṣe election alákọ̀ọ́kọ́ yẹn. Ẹni tó ṣe campaign fún ni kí lorúkọ this guy yìí. Eh ọmọ ìlàjẹ yìí, take it back yìí. Òun ló ṣe campaign fún lákọ̀ọ́kọ́ nígbà tó wá di pé wọ́n wọlé tán ni Wàsíù gbé wá sí Nàìjíríà ó dẹ̀ ń post nígbà yẹn pé tán bá ti wọlé tán táwọn èèyàn kan bá ti ṣiṣẹ́ tán òun lòun máa lọ máa jèrè bẹ̀ táwọn nígbà yẹn nǹkan tí Wàsíù dẹ̀ máa ń ṣe nìyẹn Wàsíù máa jẹ́ kó o ṣiṣẹ́ ajẹ́kẹ́ lómi máa jèrè ẹ̀ á máa trouble á máa torment ayé ẹ̀ ṣótiyé ajẹ́kó o ṣiṣẹ́ Wàsíù Àyìndé ajẹ́kó o ṣiṣẹ́ á dẹ̀ jẹ́ kí ẹlòmíì nǹkan kó máa jẹ iṣẹ́ náà ṣó ti yé nǹkan tí Esabod sọ nígbà yẹn nìyẹn ó ní kó lọ sí tó bá jẹ́ pé wọ́n ń ṣe election lọ́wọ́ àbí wọ́n ń campaign a máa sọ pé òkè ó fẹ́ campaign fún ọ ni it's a lie tẹ́sàbọ̀dù bá sọ pé màtó gbé òun lọ nàìjíríà ṣe ló ní kó wá campaign fún APC bàbá irọ́ ni bàbá ńlá irọ́ ló pa so ìwé yẹn lélẹ̀ look at this one is this is a police case that I open? two thousand and nineteen nineteen ni mo open yes nígbà tó sọ pé òun bọ̀ ní Canada láti wá pa èèyàn bọ̀ yẹn mo jẹ́ mo ti gbé sẹ́gbẹ̀ẹ́ sìn kẹ́lẹ̀ mọ́ pé instant tí ẹ́sà bọ́ọ̀dù bá dédé gbé èèyàn sẹ́nu Wàsíù Àyìndé is part of the people tó ń speak fún owó tó ń send sí Wàsíù tó ń send sí ẹ́sà bọ́ọ̀dù lórí mídíà Wàsíù Àyìndé is working towards that láti jẹ́ kó lè máa fún ìgbà míì tí ẹ́sà bọ́ọ̀dù bá ń bú Wàsíù Àyìndé ó kàn fẹ́ bu ni láti má jẹ́ kó lè mọ̀ pé òun wà náà àwọn tó ń ran níṣẹ́ I show you this for you to know that Wasiwa inde, has a contract with Esabod. Okay? Only ní contract pẹ̀lú Esabod. Tí Wasiu tó bá bú Wasiu nígbà míì. A kàn tó bá ti bú gbogbo èèyàn tán, wàá kàn dédé bú Wasiu. Kàn bá lè sọ pé Wasiu ò kò mẹsẹ̀ nípa ìbú tó ń bu yín àti nǹkan tó bá àwọn tó bá gò fún yẹn. And these people tí Esabod ń ṣiṣẹ́ fún, read my lips, killer ni wọ́n terrorist ni wọ́n. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. The word that operate in Yoruba land. gẹ́ẹ̀ tó kù yìí ó sì lọ bá ó sì lọ sílé Wàsíù Àyìndé of recent ṣé mo pé wọ́n ti pàkì fídíò yẹn tá a bá mọ̀ pé ó máa kú á ti mú dání ṣó ti yẹyìn wọ́n ti pàkì wọn ní tàgbé nírú yẹn sìn ṣó ti yẹyìn mẹ́yẹn now let me talk about what I want to talk about Esther Aboud torí ẹ̀ mo ṣe ń pariwo fún yín kì í ṣe èmi nìkan àwọn èèyàn mọ̀ tí gbogbo wọn wá sọ pé ẹ ọmọ aṣáájú ni wọ́n ọmọ aṣáájú làwọn aṣíwájú mi ò lè sọ o tó bá tiẹ̀ tó stage gan máa sọ fún president máa sọ máa ṣe ṣáàtì lórúkọ wọn máa ní president Bola Ahmed Tinubu ẹjọ dádì o ẹtòrí Ọlọ́run I love him o I tell you if you love your you have a father is he stubborn is your father if he is good is your father if he is good and good and good again is your father but I'm not a biological father of President Bola Ahmed Tinubu but ẹni tí bàbá tí mo ti rí tí mo dẹ̀ rí àwọn nǹkan tó ti ṣe tó dẹ̀ dùn mọ́ mi nínú láwọn area kan wọ́n dẹ̀ tún lè ṣe àwọn nǹkan míì tí mi ò ní like tí mo dẹ̀ tún rí pé àwọn èèyàn máa ń sọ nǹkan tí wọ́n bá ṣe mọ́ wọn torí ẹni tó wà lókè mẹ́yẹn gbogbo nǹkan tó bá ń sọ nísàlẹ̀ kan ni wọ́n máa gbọ́ àwọn míì tó wà nísàlẹ̀ náà ni wọ́n máa rí àwọn nǹkan tó míì tó bá ṣe tán dẹ̀ máa sọ pé okay this bó ṣe lọ lélẹ̀ ẹ ti get níbẹ̀ yẹn now Esabod láti ìgbà yẹn tó bá mú ẹnu lé ẹnìkan wọ́n á make sure pé wọ́n pa ẹni yẹn àwọn ọba ilẹ̀ yorùbá mi ò sọ pé ọba mi ò sọ pé ẹ ti understand nígbà yẹn tó bá rí anybody pẹ̀lú president bola ahmed tinubu president yìí nígbà tó ń jẹ́ target fún wọn esabod a sọ fún wọn pé ṣebí wàsíù àyìndé ló jẹ́ kó mọ̀ wọ́n kí ló dé tó lè lọ sọ́dọ̀ wàsíù àyìndé kó tó lọ sọ́dọ̀ ẹni yẹn ẹbí tó ti kọ́kọ́ sọ òun náà lọ́jọ́ tó rí olùbàdàn ọba salisu dín adétúnjì tó ń wàjà ó rí wọn pẹ̀lú president Bola Ahmed Tinubu ń gbà yẹn wọ́n ya fọ́tò yẹn wá gbé sórí mídíà bó ṣe rí báyìí ó bẹ̀rẹ̀ sí ń bú bàbá yẹn ni ó ṣe èpè burúkú burúkú fún wọn bíi pé kì í ṣọba Ìbàdàn ni ó ní ṣèbí wà sí Àyìndé ló gbé lọ síbàdàn ló gbé lọ sọ́dọ̀ president Bola Ahmed Tinubu wọn ti di president ló gbé lọ sọ́dọ̀ aṣáájú gbà yẹn kí ló dé tó fẹ́ mi lọ sọ́dọ̀ aṣáájú tí ò lè sọ fáṣáájú tí ò lè sọ fún Wàsíù kó tó máa lọ Wàsíù believe that ó dẹ̀ dá mi lójú pé kì í ṣe Wàsíù Àyìndé ló máa mú ọba Adétúnjì lọ sọ́dọ̀ lọ sọ́dọ̀ president Bọ́lá Ahmed Tinubu torí president Bọ́lá Ahmed Tinubu ọba Adétúnjì náà ti wà ní ìsàlẹ̀ Èkó for long time níbi owó náà ti ń ta kẹsẹ̀tì yẹn tó ti ń produce tó ń jẹ́ àwọn náà jẹ́ producer ni àwọn kí lorúkọ ẹ̀ tó máa ń gbé rẹ́kọ̀dù jáde yẹn so ọba Adétúnjì wọ́n ti wà nígboro Èkó yẹn fọ́ ọ̀nà náà ti sinà wọn ò dẹ̀ kì í ṣọmọdé nígboro so àwọn kọ́ tí wàásù bá ń pọn rẹ̀ lé láti máa kàn fi dẹ́rù bà gbogbo èèyàn lákàn ti jẹ́ kí àwọn bàbá yẹn lè wà bí kán lè fi stupid i mean kán lè fi kán lè kéré lọ́wọ́ ara wọn let me put it this way kán lè kán lè look small lọ́wọ́ ara wọn bẹ́yẹn ṣé ti yẹn nítorí gbogbo àyẹn náà kedere bó eh, the other colleagues Wàsíù tó jẹ́ Òbésèrè ó ti ṣe kí ni ó fẹ́ gba oyè ọba Olúbàdàn sọ pé òun fẹ́ fún lóyè ó ṣe rí gbogbo nǹkan tó fẹ́ ṣe tó wá ń ṣe ní sáìmù yẹn ó dàbí ìbàjẹ́ lójú ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí wá bú president Bọ́lá Ahmed Tinubu yẹn ó dẹ̀ bú kí lórúkọ ọba Adétúnjì yẹn ó bú wọn títí títí tí wọ́n fi kú ni tó bá dẹ̀ ti mẹ́nu lé wọn báyìí wọ́n máa kú ni Wàsíù Àyìndé wà náà wọn tó pa wọn ó dẹ̀ tó ẹni tó máa pa báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn celebrity náà dẹ̀ wà nínú gbogbo àwọn tó ń pa wọn torí wọ́n sọ ń gbà yóò nìkan nínú wọn tó pè mí tó wá sọ fún mi pé ẹ kémi bá Esabod kí n ṣáà máa jà ó ní nǹkan tá a fẹ́ lò yín fún kẹ máa bá wọn sọ̀rọ̀ ní diaspora mo lè mi ò sọ torí mọ́ àtúntò bá àwọn bàbá yìí wọ́n fẹ́ dì pẹ̀lú wọn kẹ máa gbọ́ o torí bẹ́ẹ̀ tí President Bola Ahmed Tinubu kọ́ máa gbọ́ torí ẹni tó bá ọ̀rọ̀ tí mo sọ wọ̀nyẹn mo tèmi náà ti sọ̀rọ̀ púpọ̀ kì í ṣe pé fi ń post tó fi jẹ́ pẹ́ lómi ìfi hate mi lónìí pé ah, a ẹni tá ní kẹ́ ìdìbò fún torí ẹ̀ tán bá lẹ́nìkan kú wọ́n máa ní ẹ kinní kan ọ̀tọ̀dẹ̀lẹ́ ló lè jẹ́ ọ̀tọ̀dẹ̀ tó ń pa wọ́n tọ́ máa rò ó sọ́lé bíi pẹ́lú mi ló pa wọ́n tọ́ máa inú wọn máa dùn torí ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ṣì rẹ́rìn lánàá wípé ọmọ ọmọ yẹn kú mo sì mo ti mójú yín báyìí celebrate àtẹ̀yìn tẹ́ ẹ̀ share tẹ́ ẹ̀ dẹ̀ máa ń share everything mo ti rí ojú yín mo ti kọ́ sílẹ̀ ṣé ti yẹ yín mẹ́yìn ẹ̀yọ̀ ọjọ́ tó bá dọ̀ngi mọ́ yín lọ́rùn ẹ́ wọ́n máa tó ṣẹ́gi mọ́ yín lọ́rùn. Hmm. anyway bàbá adétúnjì kú during that time yẹn ni man yìí àmì ni woman yìí ó gbé gbogbo àwọn ọba sẹ́mi ìgbèjà ọba kankan o but i'm just telling you mo wá jókòó síbi ìbá mo man ti orí Facebook despite pé àwọn ọba ìlú ti tèmi kò ṣe pé wọ́n ṣe anything fún mi èmi mo tún ṣe nǹkan fún wọn bí mo ṣe kéré tó yìí mo sọ pé ìyá láyé anybody ìyá ezabod pé o kò lè mẹ́nu bà kò dẹ̀ jẹ́ kó ríṣẹ́ náà ṣe gbogbo àwọn tó mẹ́nu bà bí aláàfin ọ̀yọ́ ó pa wọ́n ni ẹ wá mọ tó fọ́nì sí mi láti ìgbà tí wàá sí ti gbé owó ẹ̀ sókè tó ní kó lọ sí diaspora kó lọ máa lọ represent àwọn bọ̀bọ̀ politician kan tó àmì man politician tó wà nìbàdàn yẹn kí ni wọ́n ń porúkọ ẹ̀ gọ́vnà former Àjùmọ̀bí mi ò ló da o mi ò ní kò da o mi ò ní kọ̀ọ̀kan ṣe mi ní kọ̀ọ̀kan ṣe but mi ò mọ ìjọba Àjùmọ̀bí mi mọ́kàn tán ló ṣe fún wọn o but nígbà tí àjùmọ̀bí wà nínú tó sick nígbà covid Esabod ń announce ọjọ́ ikú ẹ̀ lórí mídíà ó ló máa kú ní sẹ́ẹ̀ pé torí ọmọ ewé ló wà lẹ́gbẹ̀ẹ́ tó ń treat ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn tó lọ hospital tí wọ́n ń pa wọ̀n yẹn they are killing them ní o wọn ò kàn sọ mọ́ fún announcement ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣàjẹmọ́sẹ̀ ni gbogbo wọn ìgbà tàbẹ̀ sí ń gbójú wọn tàbẹ̀ sí sọ fún pé how can you be saying this on the broad light on the media telling people pé wọ́n máa kú wọ́n máa pa wọ́n ni wọ́n dẹ̀ pa wọ́n tòótọ́ Wàsíù dẹ̀ gbé ọwọ́ ẹ̀ sókè náà jẹ́ pé go to diaspora I'm representing us ìyẹn mi pé tá a bá ti ń pa wọ́n tẹ́nibọ̀dì bá fẹ́ sọ̀rọ̀ máa jojú wọn máa búlì wọn go after them. ní ìgbà tí wọ́n máa pa tí màá yẹn ẹ mọ̀ nǹkan tí màá yẹn ó sì kí n tòótọ́ kódẹ̀ tó sì kẹjẹ́ ń sọ kọ̀ọ̀kan fún yín ṣé màá yẹn ní si. lọ́wọ́ Wàsíù àbí kò lówó lọ́wọ́ Wàsíù ìyẹn máa àjùmọ̀bí tó kù yẹn ṣé ó lówó lọ́wọ́ Wasiu àbí kò lówó lọ́wọ́ Wasiu Àjùmọ̀bí lòun fẹ́ máa ṣe mọ́tò Nàìjíríà Àjùmọ̀bí said òun fẹ́ gbé àwọn company kan wá sí Nàìjíríà tó fẹ́ máa ṣe mọ́tò Wasiu wá lọ sí ọ̀dọ̀ bó ṣe gbọ́ tÀjùmọ̀bí wọ́n ṣe mọ̀ wọ́n máa ń sọ gbogbo nǹkan wọn plan tó ń ní fún orílẹ̀-èdè wọn fún surroundings wọn Wasiu lọ síbẹ̀ mo rí báyìí nítorí gbà mo follow Wasiu bọ́mbà tó bọ́ bàbá yẹn a sì ń ja ìjà a sì you mo follow ẹ̀ bọ́mbà tó bọ́mbà náà follow bọ́mbà tó bọ́mbà ó lọ sílé àjò ó lọ sọ́dọ̀ àjùmọ̀bí ó lóun fẹ́ máa ó lóun fẹ́ jẹ́ àbáṣẹ́dọ̀ fún àwọn tó mọ́tò yẹn wọ́n náà fẹ́ máa ṣe ẹ̀ kí lórúkọ mọ́tò yìí o tán fẹ́ náà máa ṣe ń gbà yẹn o mọ́tò tán náà fẹ́ gbé wá láti tí wọ́n fẹ́ gbé wá sí nàìjíríà ó ti gbé sáǹpù ẹ̀ wá ó lóun máa jẹ́ àbáṣẹ́dọ̀ fún ó ti yé bẹ́ẹ̀ yẹn ṣé máyẹn lówó lọ́wọ́ wá sí àbí kò ní. lẹ́yìn tí Wàsíù Àyìndé tó ti gbé ọwọ́ ẹsàbọ̀dù sókè tó bá ti dájọ́ ikú fún wọn ní nàìjíríà ẹnu ẹsàbọ̀ lẹ́ẹ̀ máa ti gbọ́ lórí mídíà tó bá ti sọ pé wọ́n fẹ́ pa èèyàn ẹnu ẹsàbọ̀dù lẹ́ẹ̀ máa ti gbọ́ ní orí social media lára àwọn iṣẹ́ tí wọ́n sanwó fún well done job pé wọ́n ti sọ̀tì to kill some people and he will keep she will keep her mouth shut lára well done job làwọn iṣẹ́ míì tó máa ní ẹ ṣàrò òun pàtó òun ti ń jìyà wọ́n fún un lówó owó ń dé sí owó ló dé àti gbogbo àwọn ibì kan nílẹ̀ kí mo yín bọ̀ ọ́ àwọn tó ń polówó lórí line yẹn mo ń bọ̀ lórí wọn o I will mention their name and they need to be investigated ṣòtíyé ó sọ fún wọn pé gbogbo wọn ni billionaire of reason àrètí wọn tọ́nà gbowó tọ́nà wọlé tọ́nà gbowó tọ́n máa jalè toríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ you understand láti ìgbà yẹn tọ́n ti gbé ọwọ́ ẹ sábọ̀dù sókè pé go to diaspora and represent us anybody tọ́n bá ti fẹ́ pa báyìí ẹnu ẹ sábọ̀dì lẹ́ẹ̀ máa ti gbọ́ ẹnu ẹ sábọ̀dì lẹ́ẹ̀ máa ti gbọ́ ó ní wọ́n máa pa ó ní àjùmọ̀bí ó ní ẹ̀kọ́ ọkọ sílẹ̀ ó lọ́mọ ewé ló wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn wà nínú ó wà ní coma ó dẹ̀ ó wà ní life support ìgbà tó máa kú tán máa dẹ̀ pátòótọ́ wọ́n náà sọ pé kò sí náà kò dẹ̀ sí pé tán fẹ́ fi ṣe tó máa fi continue life support fún odidi àjùmọ̀bí ṣé tọ̀wọ́n epo ni àbí àìrówóra ẹ sábọ̀dù wa sọ lórí life ní pé àwọn máa make sure pé kò leave ní ìmọ̀ nǹkan tó ṣe fún wọn but nǹkan tó wá gbẹ̀yìn ẹ̀yìn reason tó máa fi sọ pé wọ́n máa make sure pé wọ́n pààyàn ó dẹ̀ máa pa. mi ò sọ pé bàbá Ọláàfin Ọ̀yọ́ ṣe àbí kò ṣe o ní ìmọ̀ nǹkan tó ṣe fún wọn o torí mo gbọ́ sórí létà pé torí ẹ̀ ni ẹnìkan wàsíù náà lára àwọn ọ̀rẹ́ wàsíù àyìndé tó wà ń páwà ń gbà yẹn ọlọ́run á jẹ́ kán bá wa rìṣọ́ọ̀fù wọn wọn náà sọ pé aláàfin ọ̀yọ́ ṣe nǹkan kan fẹ́nìkan sùúrù lérè ó ní ẹ ní oògùn oníkẹ́niyẹ gbókú bí ajá àwọn kan tán ẹ̀sùn tó máa kà sí nílẹ́sẹ̀ aláàfin ọ̀yọ́ kẹ̀dẹ̀rẹ́ wàsíù ti ń tọrọ oyè lọ́wọ́ aláàfin ọ̀yọ́ for long time aláàfin kọ̀ kò fún bọ̀tí nígbà tí ọmọ ẹ̀ wá. Wa tó wá ṣaláìsí wọn wá di ìgbà tó máa ṣe year remembrance ẹ̀ ẹ mọ̀ pé ó máa sunkún ìyẹn wá sọ pé kò ń fún ní oyè yẹn láti fi rẹ̀ lẹ́kún nígbà tó wá gboyè yẹn tán àwọn ọ́dàs wá lọ bẹ̀ bí àwọn ṣínà pẹ̀là àwọn ọ́dà pìpù náà kábíyèsí aláàfin ọ̀yọ́ wá ń fún ọ lóyè ẹ̀ṣẹ̀ lára ẹ̀ṣẹ̀ tí bàbá náà ṣẹ̀ ni ó bìlì bóyá ó ti pẹ́ jù torí pé aláàfin wò pé ẹ tá máa fi jóye a gbúdọ̀ wo dáadáa rẹ̀ gbúdọ̀ tẹ̀sí ẹ̀ dáadáa aláàfin ọ̀yọ́ kẹ̀dẹ̀rẹ̀ àwọn àgbàlagbà yẹn náà wọ́n mọ̀ wọ́n kàn lè máa ṣe bíi pé wọ́n rí mí ìmọ̀ nǹkan tí wọ́n ń ṣe o bóyá wọ́n ṣòṣà bí wọ́n ṣòṣà kò sí tó kàn mí o ṣùgbọ́n tí mo ṣàmọ̀ ni wípé wọ́n ní wọ́n máa pa wọ́n ẹ sábọ̀dù dẹ̀ ti ń sọ wọ́n dẹ̀ pa wọ́n Tóyìn Ìgbìrà mi ò mọṣẹ́ tó ń ṣe but wọ́n sọ pé ó máa ń ṣe iṣẹ́ drug but ó jẹ́ ọmọọṣẹ́ Esabod lórí social media òun àti Esabod báyìí five and six ni Esabod máa ń fún ní accolade á sẹ́ndì lẹ́sì á sẹ́ndì aṣọ sí Esabod á sẹ́ndì owó ó wà lára àwọn fans ẹ̀ tó tún máa ń ra oògùn tó máa lóògùn ní oògùn cancer tí Tóyìn Ìgbìrà máa ń rògùn cancer lọ́wọ́ ẹ̀ nígbà náà Tóyìn Ìgbìrà yìí nígbà tó wà láyé ó dìde ogun kan mi ìtì rírẹ́ rẹ̀ á kàn déédéé máa go after gbogbo àwọn tó bá wà nínú inbox mi á máa ṣe èpè e fún wọn no gbogbo anybody tó bá ti follow me. anybody tó bá ti wá sórí platform báyìí tó bá rí wọn bẹ́ẹ̀ á lọ sínú inbox wọn á máa ṣépè e fún wọn á kọ́kọ́ wọ̀n nù wọn á ní kán kó lẹ́yìn mi tí wọ́n bá ti kọ̀ tí wọ́n kó á bẹ̀rẹ̀ sí wọn á máa ṣépè e fún wọn. a ṣe ìpè ṣe ìpè ṣe ìpè ṣe ìpè nǹkan tí mi ò tiẹ̀ wá bínú jọ yẹn ẹ mọ bí mo ṣe mọ̀ èèyàn méjì kan ni, píkṣọ ẹ̀ sí mi mo dẹ̀ wáìpì ẹ̀ ń gbà mo ní pé ah, àǹtí yẹn ni tòótọ́ àǹtí tó wọ́n wọṣọ white báyìí lórí Facebook wọn wọ́n dé aṣọ white wọ́n wé gèlè aṣọ yẹn náà ni wọ́n wé ah, mo láǹtí tó yẹn ni tòótọ́ ẹnìkan tún sẹ́ǹdì ẹ̀ sí mi ẹni tó wá sẹ́ǹdì ẹ̀ sí mi lẹ́lẹ̀kẹ́ wọn ni ah, òótọ́ ni ọ̀rọ̀ yìí o ẹnìkẹta fẹsẹ̀ mo ní tó wọrí èkì ẹni tó kọ́kọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi ẹni ẹ wà nàìjíríà ẹni kejì ó wà nílùú italy ẹni kejì kẹta ó wà nílùú amẹ́ríkà àǹtí tóyìn a máa wọ ní bọ̀sùn káàkiri níbi tó fẹ́ràn tóun àti ẹ sábọ̀dù jọ click tó àwọn ọ̀rẹ́ ni gbogbo wọn ń gbà yẹn àwọn tó ń ṣe nǹkan burúkú burúkú nàìjíríà they are like this to ẹ sábọ̀dù bọ́dọ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ nígbà tó kú kọ́ ẹ sábọ̀dù má bàa sọ pé òun mọ̀ nǹkan kan kó ba lè máa claim innocent ó wá jáde ó ṣẹ́ẹ̀pẹ̀ fún lọ́jọ́ tó kú nígbà tó dẹ̀ wà láyé friendship ni wọ́n ọ̀rẹ́ gidi they are very close Tóyìn Ìgbìrà they are close lórí media yìí all of them dey run other sabod to be fighting for their secret not to be open for the evil things wọ́n ṣe ìgbà tí Tóyìn Ìgbìrà kú ẹ bèrè ẹ sápọ̀ mi jáde ó ṣe é burúkú fún jẹ́ mú mi take water ó ṣèpè burúkú fún kì í ṣèpè ẹyọ kan o ó ṣiṣẹ́ ní design oríṣiríṣi ó wá bẹ̀rẹ̀ sí ń sọ pé wọ́n sọ pé ẹ ó ń ṣe dírọ́ọ̀gì nìkan òkèlè kan mo wá yín mú mi pé ìgbà tó wà láyé ṣé kò mọ nǹkan tó ń ṣe ṣó ti yé yín kọ́ má bàa sọ pé ṣó kọ́ má bàa kọ́ má lè pretend kọ́ má bàa sọ pé wọ́n jọ mọ anything nígbà tó kan ti bọ̀bọ́ kan tán pè ní ṣúgà níbàdàn náà ni ọ̀dọ̀ ẹ sábọ̀dù náà ló lọ bọ̀bọ̀ yẹn wọ́n ní brutal politician ó dà pé pdp náà ló ń ṣe ń gbà yẹn bọ̀bọ̀ yẹn wọ́n ló wà brutal gan ṣe sọ torí mi ò ṣe politician ó wá jẹ́ ó fi bèrè ìbàdàn ṣe bùgbé ó wá sọ́dọ̀ ẹ sábọ̀dù ẹ sábọ̀dù ń polówó fún agbé gàrí sórí agbé ráìsì sórí gbogbo nǹkan tí bá ti fẹ́ pín báyìí wọ́n á fi kọ́pì wọ́n á fi ránṣẹ́ sí ní dublin á wá gbé sórí akọ orúkọ bọ̀bọ̀ yẹn náà sí wọ́n sanwó fún ọ wọ́n sanwó ó gba owó ni. nígbà tí wọ́n wá yìnbọn pa bọ̀bọ́ yẹn lọ́jọ́ tó ń ṣẹlẹ̀ ṣàn nìbàdàn níjọ́ yẹn ní two thousand and nineteen kan ni lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń yìnbọn pa báyìí tán ni ó sì ń mí ṣùgbọ́n kò tí ì kú tán o wọ́n ti gbé lọ hospital ló ti bẹ̀rẹ̀ sí ń ṣépè fún olópolówó fún o election tí wọ́n tó torí yìnbọn fún níjọ́ yẹn olópolówó fún tó yìnbọn polówó o ló bá jáde èpè kò níyè ó máa kú ni torí òun gbọ́ wípé wọ́n sọ pé ó ń pa èèyàn ẹ máa gbọ́ Esabod nígbà tí ó ti ń ṣiṣẹ́ fún Wàsíù mo wá dé orí social media yìí reason táwọn èèyàn máa bí pé just look away I can look away they can kí ni ebú òkín so but some people I'm not fighting for the abuse All the insults. But I'm exposing, I'm talking back. For that, that will give me another privilege to be exposing evil. I may want to wave it or take attention. I mean, just look away to talking back. But the moment they mention my name, I'll bring crime things. I'm telling you this for you to know a lot of people. But I'm talking about the one that have died. Dead one. Tó ti ṣiṣẹ́ fún. Onímọ̀ sọ wọ̀nyẹn. I'm just telling you let me start let me stop on that now boy kan wà lórí media yìí there is one boy wọ́n pè ní kí lorúkọ boy yìí náà tó kú sí nàìjíríà yìí boy yẹn máa ń blog Wàsíù ó wá jẹ́ lára àwọn admin tí Esabod olóńblog nonsense nígbà yẹn o two thousand and eighteen nineteen òun ló máa ń blọ́ọ̀gì fún Esabod akínwùmí kò sí ẹgbẹ́ akínwùmí nínú àwọn kan gé orí èèyàn kan gé kan cut oríṣiríṣi kan change orí èèyàn kan change agbárí èèyàn ó wá ṣe ìkan níjọ́ náà lọ́hùn tẹ́mi fi mọ̀ pé ọlọ́ ilé ìdùnmọ̀ rẹ̀ ń gbọ́ wàsíù ni ó wà nídìí ọ̀rọ̀ yìí ó gé orí wàsíù ó gbé orí àbíkẹ́ ó wá gbé ajá méjì two dogs having sex and it, um, I mean he now plays the head of Wasiu on one and head of Abike this one because then they are dating seriously they oh sleeping with this one that time so Esabod now plays the head of the other one ó ṣàgbọ́ orí ajá sí ó borí orí Wasiu sórí ajá kan orí Wasiu àbí orí Abike sórí ajá kejì when I look at that then mo ah mo ti Wasiu that kind of sin kò kí forgive Wasiu Don't forgive people While still do things little things like this like this small things like this Wasiu will kill people that dáwọn èèyàn burúkú àtàwọn terrorists wọ́n ṣe máa ń hùwà nìyẹn nothing must come to them wọ́n máa ń rí gbogbo nǹkan bíi insult ohun tó ń tẹ̀lé ṣe fún yàn tó thousand of things tó bá ṣe little buy fún wọn make your mẹ́sọ̀ pé wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ nítorí you understand the boy die ó kàn lọ sí nàìjíríà wọ́n tọ̀ ń gbà yẹn torí àwọn èèyàn máa tongue by? wọ́n tọ̀ ń gbà yẹn <laughs> suddenly bọ́ọ̀ì yẹn ó sì báyàn sọ ó kàn lóun lọ sí Àbújá ó ń lọ bìkan kò délé kò dóko àmọ́ àmọ́ tó pa títí dè ní ó kàn kú ni ó yìí sọ̀rọ̀ kò pé twenty minutes he just die the way these people used to die ikú mystery gbogbo wọn ṣe ń kú yìí ọmọ rú Rukayat yẹn ó yìí ṣe remembrance bàbá ẹ̀ ní fifteen There's nothing to ṣe wọn náà on the fifteen of this month it was okay ọjọ́ tó ń gbé lọ sí hospital wọn ò jẹ́ ká mọ ọjọ́ náà ṣó ti yé yín ó ṣe remembrance bàbá ẹ̀ bọ́ títí mo mọ̀ ní pé bọ̀bọ̀ ọmọ yẹn máa ń ṣe èpè bíi kò ń ṣèpè náà bíi kó máa sọ pé òun ò lè gbàgbé ẹni tó irú ẹni tó ṣekú bàbá òun ó sọ̀rọ̀ ó máa ń sọ̀rọ̀ gan like they, they believe that tó máa jẹ́ kó continue bí ó ṣe kú lọ́rùn yẹn ó máa expose wọn and àwọn ẹlòmíì jẹ́ criminal they are looking for just power just to avenge people I don't like it and it's not good if you are just going to power to avenge some things it's not a good thing omi ò mọ àwọn tó ṣe but Wàsíù Àyìndé òun la ṣe ń sọ báyìí nǹkan tá a bá rí la máa sọ o tó ti yé torí ọmọ yẹn ó sì lọ bá Wàsíù nílé kò tí ì pẹ́ tí wọ́n tàgì mí tí wọ́n ń wò pé à ah, rúkà lélẹ́yìí ọmọ Gawat wọ́n bá dẹ̀ ń tàgì nígbà yẹn wọ́n fẹ́ kàn sọ̀rọ̀ nípa ẹ̀ torí lára àwọn ṣé kí n sọ kọ́kọ́ fún yín mi ò bìlíìvẹ̀ lára àwọn kan tó gbé story wá fún mi wọ́n ti gbé story yẹn wá fún mi rí ṣó ti yé yín ṣé rí nǹkan kan tí mo fẹ́ kẹ́yìn nàìjíríà mọ̀ ni wípé tí Wàsíù bá ṣe nǹkan míì gbà míì a máa sọ pé lómi ló ṣe ó dẹ̀ máa ń lo èdè kan pé ẹni ẹlẹ́ni ló máa ń rẹrù sún ní ìyẹn mi pé ẹni ẹlẹ́ni ló rẹrù sún nìyẹn ìyẹn mi pé any sin tó bá ti commit ẹlòmíì náà máa sọ pé ó ṣe lára àwọn diabolitin àbí tó gbàgbọ́ nínú oògùn àti diabolitin tó ń ṣe tó òun náà nìyẹn akínwùmí yẹn òkú gbogbo wọn ṣe máa ń kú ikú mystery nìyẹn tí wọn ò ní mọ̀ òkè tá à ní mọ̀ nǹkan tó ṣe wọn bí ṣe mọ̀ pé ọmọ tó ń pè ní Mohbad yẹn náà ó lọ sí show ọjọ́ Sunday ó sì wà òkè kò sí nǹkan kan tó ṣe suddenly ló kú àti ẹ̀mọ̀ bóyá wọn ò kú gangan tó sọ pé wọ́n kú àti ó ti yẹ yín bẹ́yẹn èyí tó wà ní Dublin no ó wà ní Paris ó wà ní Paris máa yẹn ló sọ pé ah òun ò ní gbà o nípa ọ̀rọ̀ barista. pé nǹkan báyìí báyìí ni Wàsíù ti ṣe fóun rí Wàsíù bá rìn lá ó bá ṣe settlement Wàsíù settle with that person ok máa yẹn tó wá padà mo kàn ń kọ̀tẹ̀ story ni <laughs> ẹni tí mo ń sọ yóò padà wá dìde ogun sí mi tó yẹ pé ó ti yẹ mẹ́rin nígbà tó yá sọ́dínlẹ̀ báyìí náà ni ó yìí sọ̀rọ̀ lọ́jọ́ tí bàbá ọmọ mi kú ní on the first tó pa bàbá ọmọ mi báyìí lóyìn jáde ló ń fi mí ṣe ẹ̀yẹ mi lè gbàgbé àwọn tó fi mí ṣe ẹ̀yẹ yọ̀ yẹn hmm, àwọn tó fi mí ṣe ẹ̀yẹ ó yìí jáde òun wà lára àwọn tó fi mí ṣe ẹ̀yẹ kò pé one month àbí three weeks ní tiẹ̀ náà dé kò sick kẹ bàbá sọ pé ṣe ló sick ó kàn sọ pé inú ó lọ plane bíi kọ́kàn nínú rún wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ti fún ní kinní yẹn jẹ wọ́n ti ṣe kinní yẹn fún bó ṣe lọ sọ́spítù wọ́n á ní kò gbúdọ̀ padà wálé à ní lọ sọ́spítù tá à ní bọ̀ o torí ẹ̀ ẹ lajú yín o ó ti yé yín ẹ ṣe oúnjẹ tẹ máa jẹ going to the hospital gan nígbà mìíràn sìn mi ò rò pé ó tún jẹ́ the best tínú bá ń ṣe àbí nǹkan kan bá kọ́kọ́ ń ṣe ẹ́ bóyá kó kọ́kọ́ jáde kó o pariwo wàsíù dẹ̀ máa ń sìkì lójoojúmọ́ bá lọ sí hospital ó ti ṣe surgery many times even ní nàìjíríà kò sí nǹkan tó ṣe wọ́n o surgery major surgery ló ti ṣe many times ní nàìjíríà kò mà sí nǹkan tó ṣe àwọn o ó ti di mélòó ṣe àti ń kà wọ́n fún yín ṣáǹkà now ẹ jẹ́ a lọ sórí àwọn tó ń polówó fún sí wọ́n nìkan jẹ́ amúnì nísìnyí ó ń polówó fún ẹ sábọ̀dọ̀ ń polówó fún ẹ ṣẹ́kẹ̀ dáadáa. ẹ lọ of recent wọ́n ní ìjọba sì wo gbogbo ilé tó tà àti gbogbo ilẹ̀ tó tà wọ́n máa ń túlẹ̀ tà ní money laundry lóríṣiríṣi ìtẹ́rọ́rìsì náà ni. lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn rí pé ó máa ń lọ sí system ẹ́sàbọ̀dà ti gbogbo àwọn tèkó yẹn ẹ́sàbọ̀dà máa sọ story èkó yẹn a máa fi ó lè ó kàn lè fi gbogbo gbogbo nàìjíríà ló fẹ́ sọ gbogbo àmì gbogbo Lagos state ló fẹ́ sọ ó kàn lè sọ pé gbogbo Oṣòdì ṣe mọ̀ pé àwọn ló ní gbogbo Oṣòdì kò mọ anything kò mọ ìyàtọ̀ Oṣòdì àti Lagos pàápàá àbí Lagos Island àbí Lagos kò mọ anything bọ̀dé wọ́n kàn fún nítorí pé ó ń cover àwọn gbogbo àwọn tó dẹ̀ ń fún wọn lówó ìyẹn máa rí wá sí máa ṣe bíi pé kò close mọ́ wọn ohun ti tí mo expose ẹ̀ nípa ti PSO man property PSO man property nígbà yẹn nígbà tí ìyá àbàdàn wá sí nàìjíríà tó ń ní kó wá máa polówó ṣótiyé wọ́n ṣe patí kan nínú farida home wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ìyá àbàdàn nínú farida nínú bóyá ibi tó ti ń ta cream farida náà ara wọn náà ní ìjẹ̀bú ní farida ìjẹ̀bú kakos hmm, wọ́n fún lówó ó ń kọ́lé ó dẹ̀ ń rí mi ò ń ọ̀ jẹ́lọ̀sì ẹ̀ o òun náà ni ọ̀rẹ́ ẹ̀ accuse pé ó jí ọmọ gbé lóòkù ló jí ó ló lọ ra ọmọ àwọn àbókí bó ṣe sọ nìyẹn ọ̀rẹ́ ẹ̀ close friend ẹ̀ tó jẹ́ girlfriend pàṣẹ ó sọ pé wo òun ò tí ì bímọ ń tòun o ṣùgbọ́n òun ò lọ ra ọmọ àbókí ìyẹn mi pé òun ò lọ ra ọmọ haúsá o kò lọ jí ọmọ haúsá kò wá kó wá sẹ́kọ̀ọ́ nígbà tí ó dẹ̀ yá mo wá jáde mo ní ẹ gbọ́ o bẹ́ẹ̀ mi ṣe gbọ́ yẹn pé jíjí ọmọ gbé kẹ́ẹ̀ mo wá ní mo gbọ́dọ̀ gbẹnu sígbà tí mo gbọ́rọ̀ ọmọdé o mo bá jáde mo ní wọ́n jí ọmọ gbé nìyẹn wá ní ẹsábọọdù wá jáde bàtí mo sọ pé mo lẹsábọọdù gbogbo àwọn tó ń polówó fún ìkan ni wọ́n accuse of stealing two children from northern i mean from north o and you are not saying anything now she now came out and called that lady on the live chat and Farida said òun adopt ọmọ yẹn òun ò rà wọ́n but ọ̀rẹ́ ẹ̀ accuse pé ṣe ló rà wọ́n then nígbà tó sọ̀rọ̀ ó wá kàn mú ní come out o because I was shouting and then kì í ṣe president Bola Ahmed Tinubu ló wà lórí oyè torí tó bá jẹ́ president Bola Ahmed Tinubu kùdóòsì baba. mo mọ̀ pé systematically gbogbo àwọn ọlọ́pàá tó bá ti pè wọ́n lẹ́ẹ̀mejì wọ́n máa ṣe nǹkan kan sí but ṣé ọmọ pé ìjẹ̀bú ka kọ̀ sí ní ìjẹ̀bú ni vice president nígbà yẹn ìjẹ̀bú rẹ̀ wà ìjẹ̀bú rẹ̀ wà ìjẹ̀bú rẹ̀ wà ṣó ti yẹ yín nígbà yẹn lọ́hùn nígbà tí mo pariwo wọn máa ṣe kankan but nǹkan tó kàn ṣe náà ni pé tí mo pariwo Esabod your person the person you are advert that uh, mean sending money giving you things to sell i mean you are helping that your friend they are stealing they are you know o reluctantly nígbà tariwo yẹn pọ̀ lẹ́nu mi tẹ bá wò ó dà pé mo fi fàrídà bóyá mo fi fàrídà ṣe táìtù ẹ̀ tó ti yẹ yín Esabod now came out to call this lady on the live chat ask o ah, ah, how come o wọ́n lọ́mọ you have been accused of buying the bought the baby the two baby she said i did she did not that she adopted those children and i said to her in reply i said later i said okay Me ò sọ nǹkankan mọ́gbà tí mo ti gbọ́ yẹn i i was quiet for some time because this, she said she adopted the baby of recent berekete ṣé brèkètè No wọ́n ló yẹ má bínú bá ṣe pè yín o brèkètè said i mean there was a i mean there was a case brèkètè was treating them that there was a lady o oh, i mean some people are looking for their children oh, they say they used to steal the when they steal children from our i side here that is Yoruba o oh. they will take them to Hausa area o they will steal some o from Igbo i mean Yoruba o they will take them to Igbo land o you know i was like. Ah. There was a, and some people came out, they said they are still looking for their children. And I said, I now call again of recent. I said, Farida, let us know where you adopt those children, or maybe, and let us see the face of those children. Maybe the children are part of the children they are looking for oh. in Brekete. Up to date, Farida didn't answer. Esabod didn't say anything. And Esabod will be going to people's system. And he made friends with all these hooligans. And they are planning, because you know why I know that they have plan, bad plan? They cannot tell me again that time they said they have a lot of things they want to use us for that I should just settle with Esabod I say me God forbid ìkan nínú wọn Lizzy ló sọ fún mi níjọ́ yẹn lọ́hùn Lizzy Anjorin ni mo fi mọ̀ pé Lizzy no wà náà wọn tó ń pa èèyàn can see me now I'm not fighting with anybody But I'm not making friends with anybody. So don't believe I'm talking about Esabod. I will favor you. Whatever anybody has committed. Oh no, I'm ma sọ. Because èmi ò commit crime. Ṣé lè máa wage against wa. Nítorí bẹ́ẹ̀ gbogbo pata pata. We say no to bad thing. And bad intention in society. Simple as that. One ò fi this celebrity one ò fi one banky. Celebrity, call yourself whatever you call yourself. They cannot. Nobody, other person cannot use your your your identity if it's not in fraudster to go to bank and collect money no everybody will go to bank you collect whatever you have in the account ni right, your personality cannot fetch me your money e can fetch you whatever you want e don doesn't fetch me anything so there's nothing to man stop wàhálà tí ma sọ tòótọ́ ọ̀rọ̀ okay and then came out and say let us see the baby and since that time they kept the baby Oh, one gbé gbogbo video ọmọ wọn yẹn wọ́n gbé pamọ́ kúrò lórí Facebook do you know what they now they hold the baby they never show them again like the way they used to you understand me since the time they said they are looking for children not o oh. but a lot of children are getting missed o oh. wọn ò bá gbọ́ ọmọ wọ̀nyẹn jáde mọ́ up till now and the, the, the same ladies now they be there want ni big ladies nílẹ̀ Yorùbá o oh. àwọn big all this big big for food, big for for nonsense wọ́n máa ṣòṣì bí ẹran níwò àwọn náà sì tán bá rí ẹ wọ́n máa sọ pé wọ́n fẹ́ kó jealous wọn àbí nǹkan kan ok mo fẹ́ wojú fún mi inú ó dẹ̀ pé mo ti rójú ẹ̀ tẹ́rẹ̀ mo ń bọ̀ o kó má mount mi pẹ̀lẹ́ ní pọ́dì o mo ń bọ̀ o níbọ̀ níbọ̀ nù i'm coming olúbu mi mo ń bọ̀ mo ń bọ̀ o mi ì lè gbàgbé nǹkan tí mo ṣe sorry mi kí ni olú fún mi. No, ti pẹ́ tí mo rójú yín last ẹ look familiar dáadáa kí Olúfúnmiláyọ̀ anyway you are welcome back to this platform ẹ pẹ̀lẹ́ mà yóò dára fún wa so kì í ṣe ẹ̀yin ni ó ní one Olúfúnmi tí mo ń suspect kì í ṣe ẹ̀yin God bless you ma thank you so much welcome back under my platform welcome back home so this is me I don't hate God bless you ma I don't hate anybody but I hate criminals I hate those people who pretending they have God to be walking around and they are committing crime pretending to be a good person so we are on the case of Esabod àti Wasiu Ayinde Esabod is working seriously with Esabod I mean gbogbo àwọn tó wá Sunday Esabod those who, that uh, they making advert I mean, in on Sabot platform, they have something, one thing or the other with What's your What's your Wasiu They can't keep off me. Systematically, they are paying El Sabot with those adverts. Kì í ṣe pé bóyá ó ń ṣe advert, wọ́n máa sọ pé ṣé ẹ rí gbogbo ẹni tó máa ti ṣe advert fún gidi ní ni fraud money. and Ànáwó burúkú, nǹkan burúkú ni wọ́n ń ṣe. They are doing bad things because who represent wọ́n ti sọ mama wọ́n máa represent wọn. Now, èyí tó wá jẹ́ tọ́lọ́hún PS home and property PS yẹn gbogbo ilẹ̀ èkó nígbà yẹn mo ti ń sọ̀rọ̀ kan lọ́ngbà tó wá ṣe patí ní ọ̀dọ̀ ẹ̀sàbọ̀ àmì tó wá ṣe patí ní ọ̀dọ̀ Farida fún ìyá Ìbàdàn gbà yẹn mo rí mẹ́sẹ̀gì kan tó pass mo dẹ̀ repeat ẹ̀ mo play ẹ̀ mo dẹ̀ repeat ẹ̀ ó ní wípé mi ò wá mọ̀ bóyá it's a game ó ní má wọ́ọ́rì pé sórí Tinubu yẹn ó ní by the time tó bá ṣe tán ó ní ìwọ̀gán máa lówó ju Tinubu lọ nínú ọ́fíìsì Farida yẹn náà kò wá pẹ́ o Ìyá Ìbàdàn bẹ̀rẹ̀ sí display owó display shop display a lot of things you know because àwọn a lot of people ṣe mọ̀ pé just like bọ́n ṣe sọ pé irú Bobrisky yẹn sì ó ń ṣe money laundry fáwọn kan ni bẹ́ẹ̀ ni ó ń ṣe money laundry fún àwọn kan ni torí mo mọ̀ pé ńgbà yẹn Àbújá yìí ni fẹ̀rẹ̀ ìgbà tó dẹ̀ máa ń lọ Àbújá fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ yẹn àwọn president Bọ́lá Ahmed Tinubu wọn ò tí ì dá Àbújá torí wọ́n sọ fáwọn ń bí àwọn jẹ̀búkà kò sí wọ́n ní pé Èkó ni ká jẹ́ kí president Bọ́lá Ahmed dúró sí pé wọ́n ti jẹ owó jù lẹ́kọ̀ọ́ pé àwọn ò fẹ́ wá sàbújá mọ́ so mo rí pé ẹsẹ̀ wọn ò tí ì dá Àbújá ńgbà yẹn so gbogbo àwọn tó dẹ̀ ń gbowó tó they are working for somebody in Abuja kò dẹ̀ lè jẹ́ president kò dẹ̀ ń ṣe president Buhari kì í ṣe president Buhari ni wọ́n ṣiṣẹ́ fún who is the person ẹni tó sùn mí sí court mo ti forgive mo dẹ̀ ti let go but mi ti let go náà tán ìjẹ̀bú ni. ìgbà tán dẹ̀ wá wọ́n ní kí n bú Tinubu èmi kàn gba gbogbo àyìn náà ń bú Tinubu tán pé tán bá ayé Tinubu jẹ́ ẹ má bínú dádì o wọn ò ní lè lọ kódà wọn ní kí n bú ìyàwó wọn èmi mo blast wọn sí bíbá èmi mo tú gbogbo àṣírí wọn pé mi ń búyàn èyí tí mo ń ṣe yẹn mo kàn ń call attention mo dẹ̀ sọ fún àwọn èèyàn tó ń ṣẹ̀ mí ni i'm not ẹlẹ́rẹ̀kẹ́ èbú mi ò dẹ̀ ń ṣe hooligans i dey open people secret here pso man property ìkan tó tún polówó fún tó lóun tẹ̀lẹ́dẹ̀ tó máa ń gbé gbogbo nǹkan sí péjì ẹ̀ àbí ẹ fẹ́ rí i ní tí mo ń sọ yìí detective nàìjíríà mọ̀ ìjọba nàìjíríà náà dẹ̀ mọ̀ ọ̀rẹ́ sábọ̀dù ni mo ń sọ. ọlábànjí farm should be investigated but efcc ò ní investigate ẹ̀ torí wọ́n ní efcc náà ti gba lọ́wọ́ Bobrisky lásán fifty million náà ló gbà lórí kéèsì kan just to drop one case èló ni wọ́n máa gbà lọ́wọ́ kí lorúkọ ọmọ yíbò yìí kí lorúkọ ẹ̀ o kùbámá kí lorúkọ ọ̀bọ̀n yẹn kí ló máa gbà lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn èèyàn tó ti mú irú kí lorúkọ ọ̀gbẹ́ni ti bí bọ̀dá Kogi tó fi níwọ̀n rí tó máa hàtì fún wa thousand of them like that ṣùtìyẹ irú bọ̀dá Kogi yẹn náà kẹ̀lẹ̀ rèé i'm very sure ó láwọn tó close mọ́ president tó gba owó including Wasiu lọ́wọ́ bọ̀dá Kogi state Yàyà Bello hmm, mo mọ orúkọ ẹ̀ Yàyà Bello owó tó yẹ kán fi ṣe nǹkan fún tí àwọn èèyàn bá wà bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé people are just going they are just wicked like anyway má jẹ́ à ń sọ pé torí ṣé mo pé fraud kan tún wà fraud ordinary fraud but fraud bá ti mú wickedness dání bíi ti tó ń ṣe yìí kí ni wọ́n fẹ́ fi owó tó ń bá ṣe yẹn náà tó bá fraud yẹn ṣèbí kó ń fi báyé èèyàn jẹ́ nìyàwó kí ni wọ́n fẹ́ fi ṣe kán fi ra nǹkan tí ò dáa kán fi ṣe nǹkan tí ò dáa àbí bẹ́ẹ̀ kọ́ nírú sẹ́nẹ́tọ̀ yẹn tó máa ní káwọn àtọmọdé o children baby old and young kó máa máa treat wọn kó máa have sex with àwọn minor kó máa kó wọn ṣe yàmàyàmá kó máa rìkọ́ọ̀dù fídíò wọn kó dẹ̀ ṣe tán kó tún ní god láti lọ sí power no be juju be that <laughs> ẹ gbà wá. of recent Harmony dé Harmony yẹn ló wá ń represent chairman Lagos state ń sìn wọ́n dẹ̀ ṣẹ̀dẹ̀ tí ń gbọ́ lẹ́nu jẹ́ mẹ́ta wọ́n náà fẹ́ àtàkì Dangote refinery ló wà lọ́wọ́ wọn wọ́n máa gbogbo àwọn tó ń dàgbòrò orú yẹn tí wọ́n tó ń da ìjọba president Bola Ahmed Tinubu fúnra ẹ̀ rò wọ́n máa pera wọn ní ọmọ ìjọba ọmọ Tinubu no be juju be that ìgbà tí Wàsíù Àyìndé ń fi orúkọ Tinubu bá ìgbòjẹ́ tí mo tú gbogbo àṣírí ẹ̀ síta ń bìbà kì í ṣe pé mo déédéé tu ó ń ṣèkà fún mi ọlọ́run ló bá mi tukì tí ń ṣe mí gan má jẹ má bọ́lá màmá sọ pé ìwọ ló ń tó àṣẹ ọlọ́run ló ń tú wà sí o àti gbogbo wọn pátá kì í ṣe mí tó bá jẹ́ mi mò ń tú wọn látijọ́ ìmá ti stop but ọlọ́run ló ń tú wọn kì í ṣe èèyàn no retreat no surrender èmi ò dẹ̀ ṣe é pa o bíi kí lorúkọ ẹ̀ ọmọ tó ń pa lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń pa lánàá torí mi ò ní bá yín ṣeré tí yóò bá ti kọṣẹ́ ń kọṣẹ́ owó ẹ̀ nù àríjẹ mi ì lè bá ń ṣe mi ì lọ́rẹ̀ẹ́. harmony of recent fraud àbí kò tí ní ṣé àwọn efcc ò tí ì gbé kéèsì yẹn ni ọ̀rọ̀ ti harmony ẹ̀ eh, mòye mílíọ̀nù sí harmony sọ. So tí wọ́n sọ pé amúnì gbà lọ́wọ́ èèyàn tọ́nà tí lọ́wọ́ lè yẹn tí ẹ sábà máa sọ pé bàbá olówó bámbàm ó ní bílíọ̀n bílíọ̀níà ni tó bá gbọ́ pé àwọn tó ń ṣe bísínẹ́sì tó bá sọ̀rọ̀ gidi òun náà máa sọ pé àwọn tó ń polówó fún ọmọ gáràjì where did they start you think say na today táwọn àti náà ń sọ̀rọ̀ olówó kan àbí tó ṣe àwọn olówó gidi àwọn tó ṣiṣẹ́ débẹ̀ wọ́n máa gbé àwọn kírímínà àwọn olè àwọn tó jẹ́ pé àkáǹtì wọn míì tẹ́ bá lọ wò dáadáa owó kidnapping owó oríṣiríṣi burúkú ló máa wà mẹ́ẹ̀ yàtọ̀ sówó tán bá tún jí tán bá ní wọn kó sọ́wọ́ wọn ẹ mọ nǹkan tán tún sọ nígbà ayé muga ṣé mugun ni àbí má kí lorúkọ efcc kìíní tí wọ́n mú gbà yẹn tí wọ́n set ẹ̀ up ibi ìbàyẹn mo jókòó sí tí wọ́n ti wá sọ fún mi pé wọ́n set ẹ̀ ni owó tó kọ́kọ́ gbà àwọn owó kan tó bá gba owó yẹn wọ́n lọ àwọn yẹn wọ́n ò ní fẹ́ wọ́n tún máa ń fún wọn cash tó yẹ pé wọ́n lọ tọ́jú sí Burial Ground ní Àbújá bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn tó ń ṣojú wọn nígbà tó ń tọ́jú owó wọ̀nyẹn sínú ilẹ̀ àti ní kiri káàkiri wọ́n á tún wá pe àwọn ọmọ olè tó wá látẹ̀kọ́ ìbí àwọn Bobrisky torí ẹ̀ nígbà yẹn mo kọ́kọ́ sọ̀rọ̀ Bobrisky mo ní Bobrisky tó ń máa ṣe bí ọkùnrin ilé tó máa ṣe bí obìnrin ta tó bá lọ ń ṣe láti fi disguise nǹkan bóyá torí pé ó ń ṣe iṣẹ́ burúkú ló ṣe ń disguise tó máa múra bí obìnrin lọ pàtí má bàa recognize ẹ̀ I said that before but nígbà ìjọba yẹn wọn ṣe nǹkan kan sí because ìjẹ́búrò wà 嗯。gbogbo wọn wọn á tún déédéé bọ́ sórí ilẹ̀ wọn ò fún wọn ní kò sí sí ọ̀fọ̀ olè yẹn lọ́wọ́ wọn o kò tí ì di tiwọn o wọ́n tún máa fi scam àwọn èèyàn wọ́n tún ń ṣèyẹn gbangba kedere báyìí lórí mídíà wọ́n máa talẹ̀ nàìjíríà àmì ilẹ̀ ilẹ̀ èkó especially gbogbo ilẹ̀ lẹ́kì yẹn ilẹ̀ èkó ni kíní kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kí lórúkọ ẹ̀ gbà tí mo gbọ́ létà ni wọ́n ní nàìjíríà bámbam nígbà kó tó di pé president Bọ́lá Ahmed Tinubu débẹ̀ ni o wàsíù àti kí lorúkọ bọ̀bọ́ yẹn ń gbà yẹn tí wọ́n lu ìyàwó ẹ̀ pa yẹn pso wàsíù àti òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í jẹ́ àbáṣẹ́dọ́ nígbà tó yá wọ́n gbé fúngbà tí mo bẹ̀rẹ̀ sí í pariwo pé báwo ni wàsíù àyìndé òun ló jẹ́ àbáṣẹ́dọ̀ fún ps àti ìgbà tó yá tó rí pé mo ń pariwo mo pariwo mo pariwo ńgbà yẹn ó gbé fún òṣùpá saheed òṣùpá wa ń polówó torí pé mo ń pariwo ńgbà yẹn láti raise eyebrow torí ìjẹ̀bú kakọ̀s ìjẹ̀bú àti ìbàdàn ṣe mo pé mo sọ nígbà yẹn pé ẹ máa gbàdúrà lòdì sí ìjẹ̀bú àti ògùn pa bọ́t ogun ìbàdàn ó yìí tún ṣẹ́pẹ́rẹ́ báyìí bọ́t ogun ògùn ogun yìí lágbára o ogun yìí ó lágbára míì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ anything tí ogun pipo bá ti ṣe wọ́n fẹ́ máa ṣe ní àṣegbé èmi náà tó bá di di three náà ẹ ṣé thank you. Hmm? àwọn tó ń polówó fún tẹ́sàbọ̀dù ń polówó fún gbogbo wọn pátápátá. amúní ó dé ń sìn ẹ sábọ̀dọ̀ wa lọ sí mo ti sọ níjọ́ yẹn a lọ sínú system wọ́n bá wọn fi system bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń clear àwọn ogun kan níbì kan àwọn ń kó ìbọn wọlé ní ojoojúmọ́ láti Turkey sí Nàìjíríà wọ́n lọ gbé owó pẹ̀lú àwọn conjunction of àwọn ọmọ Yíbò kan àtàwọn Yorùbá yẹn náà àti àwọn ọmọ gáràjì bó ti rí pé wọ́n ti ń sọ fún mi pé ṣebí ìwọ náà ò tọ́jú ya ọmọ kan náà wọ́n máa anybody ọmọ mi wà Nàìjíríà tó tọ́ mo dẹ̀ tún wà ń bí nothing must happen to my child tí wọn ò bá ṣẹ̀ mí tí wọn ò dẹ̀ ṣìkà fún mi I won't ṣé ẹ̀mí wọ́n máa ń sọ fún wa náà ni pé wọn ò ní fún ẹ lówó ṣé orí ò ní jẹ́ ń bẹ̀ ojú ẹ báyìí ló máa ṣe ètò ẹ ò ní kàn mo rò pé mo sọ̀rọ̀ people are not interested kò mátà ṣé ti yé gbogbo àwọn tó ń polówó tí wà sí ẹ̀mí tí ẹ sábọ̀ tó ń polówó fún. Farida is from Ìjẹ̀bú náà àbí nǹkan tí mo ti sọ yẹn nǹkan tí mo sọ ṣé rẹ̀ mo pa ni. ẹ jẹ́ àpúlẹ̀ eléyìí náà bóyá àwọn èèyàn tí rí ká gbọ́ voice note yẹn. on the fifteen ọmọ yẹn rèé the boy the lady that died on the fifteen tó ń ṣe remembrance bàbá ẹ̀ on the fifteen of this month tó ń ṣe remembrance bàbá ẹ̀ lélẹ̀. ẹ jẹ́ wá gbélé lot of names will be mentioned. Uh, these are people that I also respect, and I believe a lot of Nigerians respect them as well. I am very, very disappointed in the agencies that are involved in this. And um, I believe that this call recording that I'm about to play, even Bob Risky would not expect it. <laughs> that is what is crazy. But all the people that will be mentioned, I don't care. You understand? I don't care. And from today, no longer respect for all of you. You understand? Because all of them are the same. And it's pretty obvious that in Nigeria, the law only work against the poor people. Do you understand? Now, after this video, I would expect that the EFCC will do a deep investigation on everybody that is involved in this case. And also, they will bring the whole officers that participated in this and collected and spent this money that is involved. Thank you very much. So I will start by playing um, the call. As you can see, it is a call. Listen. You know, I'm a very big influencer. I have over 5 million followers on my Instagram. So my Facebook. And they're paying me uh, on my Facebook every month. So I'm okay. So they were like, yeah, all those money cannot still make me buy a house of 450 million and Pinnock, And we are am staying in Chevron, blah, blah, blah, blah, blah. The shop put the money laundry shop. They charged me to court. So when they charged me to court, we have to beg them that, okay, if they want to remove the money laundering, how much would they collect? They said we should go and bring 15 million naira. They will remove the money laundering. Now, this is one part of the video. A lot of things will be unveiled. First things first, you heard it from Bobrisky. Um, EFCC charged them, charged him 15 million naira to remove the money laundering charge that was charged against him. If you remember, when this case against Bobrisky starts, there was a money laundering charge, but from nowhere, they removed, they dropped the money laundering charge. So obviously, Bobrisky paid EFCC 15 million naira to remove the money laundering charge. It's crazy that EFCC claim that they are fighting against financial crime. Do you understand? But they are deeply involved in financial crime. So they remove the money laundering. Anyways, let's continue. There's a lot of things in this um, call recording up to my friend. I called my friend, you know, because I can't use my account. I wanted to send money from my account, but he said I'm still under investigation. I cannot withdraw from my account. So I now called few of my friends. You know Polanco, Elele? Mm-hmm. That Polanco, yeah, is my biggest friend. So I called him. I told him. I was like, ah, no, I can't want to send the whole I can't want to send the whole he now gave me, I gave him my brother's account. He now sent 8 million naira. Me, He now was already sent the senior. Yeah. I was even shocked that he can send that kind of amount of money. He said, ah, Omo Gideon Oshomobega, a very nice person. So I called Demola. Demola in New York. he is my friend too. Mm-hmm. Demola sent one million naira because I had to call the people I'm close to, people I trust. I Absolutely. Demola sent me one million. Yeah, Demola sent me one million naira immediately transferred one million naira to my account. Then I called other few people because I can't start making call because I, I don't know who set me up. So let me not start calling the the wrong people. No, oh, okay. Do you understand? Yeah. yeah. So I called the people I trust. So the, the money share conflicted to me. I paid. I now remove money laundering. Then I took me to court for spraying of money. And I know that. The- so you heard him. After I paid the money to ESCC, ESCC removed money laundering, and they now removed that charge and took him for spraying money. Do you understand? So EFCC, people collect money to drop charges. This is crazy. And these are the people that want to fight for financial crime. Tomorrow night, you're going to tell us you want to arrest Ayabelu. Are ah, we sure that if you arrest him, you will not collect money for dropping charges? Wow, EFCC, this is crazy. But anyways, it doesn't end here. Let's continue. The old things, the old things started from, the old things started from when they gave me back skin address. You saw that video, I mean? But he gave me best female dress. Yes, that's yes, when the yes, whole I did. yeah, yeah, that's when the old thing started from. You know, jealousy, everything. Mm, so we shall we shall go to court. I shall told them that I'm guilty. That ah, maybe because we to even pity me or say, oh yeah, pay fine. I know. Or or community service. Sadly, the court sentenced me. So you know, I was on my way to the prison. Then my godfather called me and said, You will not enter that prison, don't worry. Let me make arrangements for an apartment close to. You see, he called, he said, she, he said, I, he said he called his godfather, and the godfather said he's going to call, he's not going to, that they promised him not to, he's not going to enter the prison, that they are going to organize for him. But Bobrisky didn't stay in the prison yard, according to him. Oh. Let's listen to it once again. So, you know, I was on my way to the prison. Then my godfather called me and said, You will not enter that prison, don't worry. Let me make arrangements for an apartment close to the prison. Uh, it's going to call the um, it's going to call the controller in Nigeria, that's overall in Nigeria and Abuja, and I'm talking to them. They shall talk or fire combat come back, They now took me to one apartment that I must not come out till I finished my sentence. That the, um, that Oga, the Oga oh, said they come out. The Oga said she come and keep me here. That I mustn't. Uh, I mustn't go like enter the double. Nobody should know that I'm not there. Yes. They do So they said the guy will call them on. They wanted to give them seven. Wait, wait, wait, wait, wait. Who is this Bobrisky's godfather that called the Controller General of Prison in Abuja and instructed him that he should not let Bobrisky to enter prison. And the Controller General of prison now gave Bobrisky an apartment outside the prison. Do you understand? An apartment outside the prison that he should act, he should stay there and he will not enter the prison. So Bobrisky didn't go to prison, obviously. Basically, the prison obviously is for the poor men and for the poor masses. So this is how the EFCC come and lie to us. Say they don't probe somebody, they don't arrest one big man for financial crime. But they go no go arrest the man, they no go sentence him, but carry him. Go give him one lunch somewhere and he no go enter prison. This is what is going going on in Nigeria. Do you understand? The law is only against the common and the poor man. Now only poor man they go prison. But Bobrisky, one godfather somewhere, that godfather he will come out. And the controller of prisons, the controller general of prisons, You have to come out and defend this. If not, me, I will continue rubbishing your name online, the Controller General of Prisons. So this is how they call you to remove prisoners. Eh? After the court have sentenced the prisoner, you will remove them. But that's not all. Let's continue. Magdalena, I had to call Elena again because there's nobody coming to call. Elena gave me, uh, gave me one, um, two million, the balance of two million. So now the, I'm supposed to come out in um, I'm supposed to come out in what's it called? Ending of July next month. Okay. 29th. Okay. His father is a is a son. So first reached out to me. His father spoke to me. His father said we can apply for pardon. Okay. That pardon, the president, because you know, wait, Fowl's the bad guy. I can't even believe this. Fowl's the bad guy contacted Bobrisky And Femi Falana, he contacted his father, and his father, Femi Falana, spoke to Bobrisky in order to divert justice. And these same files, if this story is true, these same files, we have the audacity to come out and say it's fighting against the government for oppression. That I want justice, you want Nigeria to be better. So that like this, you then carry yourself. I don't want to believe that Femi Falana will bring himself down to this level. A whole Femi Falana, where before. I think uh, you don't understand things the way this um, Femi Falana also is I think he's an Ijebu man yeah is it no a kitty, but he's close to Ijebu somehow because I remember then when the um, the new government came into power and a lot of people suggesting Falana to be one of maybe President Tinubu should also select him I shouted here. I'm sorry to say this. I said no, that he's working is very close to the, not to the Buhari, but the vice president. And it could be dangerous. Yes, I said it then. A lot of people hate me. I accepted my fate. They've dealt with me. Today I'm alive. God is the one saving me. But I'm very sure nobody will succeed in killing me. Nobody will succeed in killing my children as well. Because we are saying nothing but the truth. So, don't be surprised. Don't be surprised. Fala no. involve also the you know, one gbà fún iṣẹ́ Mohbad. He failed because when he get to a stage, because of people involved, he said he's no longer interested. The couple they could want that to tell you he doesn't want to say the truth. He's afraid. Not afraid because he's also want to pardon some people. Eh, kí ló máa ń pè wọ́n human rights activists bí nǹkankan. They have people, they have people rights as well. And that is why jẹ́ ń You know, he's playing voice notes. The voice note is a is a vital information. Bobrisky kò lè sùn jáde kó sọ pé kì í You know, he's talking about somebody, he mentioned name. And what this boy called dark man, very dark man, play out, he cannot be sued for that because it's a voice note. If you bá kàn ti wá rí. That's the issue. But the voice is out. Okay? So it's evidence. He's truly talking to somebody. Although people can cook story for the Facebook kó tún lè story tuntun yes i know that our politicians one nigeria they, they are very smart in those things they can there's no story kàn bá lè forget some things quickly they can wọ́n lè generate another thing you understand me and I know they spend money to boss anybody kò sẹ́ni tí wọ́n lè investigate if they don't want to investigate you know, nìkan náà ni it's easy for them every voice note everybody in Nigeria you even in abroad you are being tracked like this okay if whatever tó bá discuss under your roof they can easily be be brought out that's why you got to be careful no i'm not saying people should not be careful the people even people should be busted there's no how you are going to even when, when you go there by the road i'm not afraid so far it's not criminal To ban telling me, so tó bá ti criminal i'm not afraid of any way people want to know what i'm saying i don't have anything that i'm saying in secret i don't have anything that i'm doing secretly okay if i'm doing anything secret eh or <laughs> mo so this eh ìkànnbí ẹni tó polè wájà yìí ó lè jẹ́ pò náà ló polóko wá mu tí wọ́n pè pé don't worry o you are going to be you are not going to stay in that prison we organize for you outside the prison we don't know maybe it's true or false because àwọn èèyàn sọ pé wọ́n lọ sí prison somebody for you to know that maybe they just a rumour because somebody o mo rántí pé lára àwọn tó máa ń dress bíi Bobrisky gbà yẹn náà one of them said they went to prison to visit Bobrisky in prison yard so níbo ni iṣẹ́ prison kan ni nǹkan tí mo kàn mọ̀ náà ni pé nínú prison yard ń bẹ̀ wọ́n máa ń ní àwọn special place fún àwọn tó ń bá respect bí wọ́n bá pè wọ́n ní beeline or special tí ò ní wà crowded you can bath separately yes like you can have maybe you can be in the room torí àwọn olówó yẹn yes Yeah, <laughs> i don't want to mention it because i don't want to embarrass anybody you understand maybe that's what they are saying wọ́n máa ń pe àwọn irú àwọn ọbẹ̀ yẹn wọ́n máa ní special place nínú prison náà ni but á jẹ́ bíi bíi like executive rooms tó yẹ pé the room á dàbí hostel ó lè jẹ́ àwọn méjì àbí mẹ́rin ló máa wà ń bẹ̀ so the four of them be using one toilet bathroom and everything so ó sì máa dà yàtọ̀ sí àwọn tó wà room tó kàn kó gbọ́n sí tó wà máa congested bóyá that's what they are saying or because mi ò rò pé torí wọ́n lọ sí prison yard o don't forget that they went to prison to visit Bobrisky I don't know sha but during the time I don't think they pé wọ́n show Bobrisky pé wọ́n lọ sí prison wọ́n lọ wo many many many times like that so I don't know but ẹnìkan náà ló sọ wọn ò dẹ̀ gbé situation bó ṣe wà nínú prison yẹn náà jáde fún wa nígbà tó wà nínú prison yard so I don't know but the other one tí wọ́n sọ pé wọ́n fún wọn ní fifteen million ta ni wọ́n fún ṣé ọ̀gá EFCC àmọ́ ó lè jọ ọmọọṣẹ́ wọn because olórí wọn yẹn olórí wọn but hmm. anyway mo ṣe àgbàdúrà kí bọ̀dà Káyọ̀dé because of recent mo sọ fún wọn mo ní bọ̀dà Káyọ̀dé about a month ago ṣé early this month ni mo ní hey bọ̀dà Káyọ̀dé be careful láàrin ọ̀tá lẹ́wà o àwọn criminal wọ́n fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ ni èmi àkàìmọye nǹkan tán ti ṣe wọ́n máa dẹ̀ sọ pé if you don't want to join the league we are not going to give you anything but they have to have something to say about it and I don't want anybody to have nonsense to say about me that's it. so ní nàìjíríà wọ́n máa ń ṣò kíní wọ́n máa ń ṣe kíní yẹn bíi pé you have to join the league you have to join the clique you have to join you have to join the train you have to join everything tó bá ṣe. let's play it o yẹ papọ̀ tán abẹ́ tí ó dùn gan ẹ jẹ́ tún gbọ́ padà o. yes all right in respect to Bobrisky what I'm about to post now Um, a lot of names will be mentioned. Um, these are hmm. people that I also respect, and I believe a lot of Nigerians respect them as well. I am very, very disappointed in the agencies that are involved in this. And yes. um, I believe that this call recording that I'm about to play, even Bob Risky will not expect it. <laughs> that is what is crazy. But all the people that will be mentioned, I don't care. You understand? I don't care. And from today, no longer respect for all of you. You understand? Because all of them are the same. And it's pretty obvious that in Nigeria, the law only work against the poor people. Do you understand? Now, after this video, I would expect that the EFCC will do a deep investigation on everybody that is involved in this case. And also, they will bring the whole officers that participated in this and collected and spent this money that is involved. Thank you very much. So I will start by playing um, the call. As you can see, it is a call. Listen. You know, I'm a very big influencer. I have over 5 million followers on my Instagram. Sure. My Facebook. And they're paying me uh, on my Facebook every month. So I'm okay. So they were like, yeah, all those money cannot still make me buy a house of 450 million and in Pinok. And we I'm staying in Chevron, blah, blah, blah, blah, blah. The shop goes the money laundry shop. They charged me to court. So when they charged me to court, we had to beg them that, okay, if they want to remove the money laundering, how much would they collect? They said we should go and bring 15 million uh, they will remove the money laundering. Now, this is one part of the video. A lot of things will be unveiled. First things first, you heard it from Bobrisky. Um, EFCC charged them, charged him 15 million naira to remove the money laundry charge that was charged against him. If you remember, when this case against Bobrisky starts, there was a money laundering charge, but from nowhere, they removed, they dropped the money laundering charge. So obviously, Bobrisky paid EFCC 15 million naira to remove the money laundering charge. It's crazy that EFCC claim that they are fighting against financial crime. Do you understand? But they are deeply involved in financial crime. So they remove the money laundering. Anyways, let's continue. There's a lot of things in this um, call recording. Mm -hmm to my friend. I called my friend, you know, because I can't use my account. I wanted to send money from my account, but he said I'm still under investigation. I cannot withdraw from my account. So I now called a few of my friends. You know Polanco, Elele? Mm-hmm. That Polanco, yeah, is my very friend. So I called him. I told him, I was like, ah, no, I can't want to send the whole I can't want to send the whole he now gave me, I gave him my brother's account. He now sent 8 million naira. Me, he can't always already send the senior. Yeah. I was even shocked that he can send that kind of amount of money. He said, ah, Omogidi Neo Shomobega, a very nice person. So I called Demola. Demola in New York. is my friend. So mm-hmm. Demola sent one million naira because I had to call the people I'm close to, people I trust. Absolutely. Demola sent me one million. Yeah, Demola sent me one million naira immediately transferred one million naira to my account. Then I called other people because I can't start making call because I, I don't know who set me up. So let me not start calling the the wrong people. Oh, okay. Do you understand? Yeah. So I called the people I trust. So the, the money share conflicted, you know, I paid. Then I removed money laundering. Then I took me to court for spraying of money. And I know that. The- so you heard him. After I paid the money to ESCC, ESCC removed money laundering, and they now removed that charge and took him for spraying money. Do you understand? So EFCC, people collect money to drop charges. This is crazy. And these are the people that want to fight for financial crime. Tomorrow night, you're going to tell us, well, arrest Ayabelu. Are ah, we sure that if you arrest him, you will not collect money for dropping charges? Wow. EFCC, this is crazy. But anyways, it doesn't end here. Let's continue. The old things, the old things started from, the old things started from when they gave me back this dress. You saw that video, I mean? that he gave me best female dress. Yes, that's yes, when the I did. yeah, yeah, that's when the old things started from. You know, jealousy, hmm, everything. Mm, so mm. we shall got to court. shall told them that I'm guilty. That ah, maybe because we even pity me or say, oh yeah, pay fine. I know. Or or community service. Sadly, the court sentenced me. So, you know, I was on my way to the prison. Then my godfather called me and said, You will not enter that prison, don't worry. Let me make arrangements for an apartment close to the prison. Uh, it's going to call the um, going to call the controller in Nigeria, that's uh, overall in Nigeria and Abuja, and I'm talking to them. The shall talk or fire come back shall. Then I took me to one apartment that I must not come out till I finish my sentence. That the, that okay, the Oga said come out so God said you should come and keep me here. That I mustn't, um, I mustn't go like enter the double. Nobody should know that I'm not there. Yes. They do So they said the guy will call them money. They he wanted to give them seven. Wait, wait, wait, wait, wait. Who is this Bobrisky's godfather that called the controller general of prison in Abuja and instructed him that he should not let Bobrisky to enter prison? and the Controller General of Prison now gave Bobrisky an apartment outside the prison. Do you understand? An apartment outside the prison that he should act, he should stay there and he will not enter the prison. So Bobrisky didn't go to prison, obviously. Basically, the prison obviously is for the poor men and for the poor masses. So this is how the EFCC come and lie to us. Say they don't prove somebody, they don't arrest one big man for financial crime. But they go not go arrest the man, they not go sentence him, they'll carry him. Go give goalkeeper one lodge somewhere and you no go enter prison this is what is going going on in nigeria do you understand the law is only against the common and the poor man Now, the poor man they go prison but bobrisky one godfather somewhere that godfather he go come out and the controller of prisons the controller general of prisons you have to come out and defend this if not me i will continue rubbishing your name online the controller general of prisons So this is how they call you to remove prisoners. Eh? After the court have sentenced the prisoner, you will remove them. But that's not all. Let's continue. Millionaire. I had to call Elena and because there's nobody for me to call. Elena gave me uh, gave me one uh, two million, the balance of two million. So now the so I'm supposed to come out in um I'm supposed to come out in what's it called? Ending of July next month. Okay. 29th. Bad guy. His father is a is a son. So first reach out to me, his father spoke to me, his father said we can apply for pardon. Okay. Now, pardon, the president, because he is. Wait, Faust the bad guy. I can't even believe this. Faust the bad guy contacted Bobrisky. And Femi Falana contacted his father, and his father, Femi Falana, spoke to Bobrisky in order to divert justice. And these same files, if this story is true, these same files, we have the audacity to come out and say it's fighting against the government for oppression. I want justice. You want Nigeria to be better. So that like this, you then carry yourself. I don't want to believe that Femi Falana will bring himself down to this level. Mm. The whole Femi Falana, where be Fela lawyer, where we respect. Femi Falana will engage himself in something like this. Wait a minute, what is the relationship between Fals and Bobrisky? Have you Fals said they do. Oh, okay. Who are we to crucify the homosexual? Most of don't. They evolve from time. Everybody is a motherfucking hypocrite too. Oh. No, oh, now that song, they make sense to me. Wait, I be found them they do? This is crazy. Well, anyways, <laughs> let's continue. <laughs> Hey, now wow. Nigeria. <laughs> It's better that uh, my, my, my case is federal. That's all. The, the federal can actually pardon me. That's the person That he can do it that if, they, they pardon me, I can even leave here by next week. Do you understand? I don't have to wait till like uh, ending of next month. Okay, so the man started the pardon. He said he wants to send it to the uh, Minister of Justice in Abuja. So Minister of Justice will now send it to President to approve it. But you know Nigeria now, Nigeria with the corruption and everything, you take it fast to him that the man did not, they asked will collect 10 million naira Yes. for him to get that. That pardon will clear my name off the record. Off the record, which is not yes, bad. That which exactly. So, you know, there's nobody to call because, like, I have friends who, you know, you don't know who set you up. You know, and they've not opened my. All right. So based on this first voice note, based on Bobrisky's narration, in this uh, phone call, Bobrisky is saying that Femi Falano collected 10 million naira in order to wipe his name off the record. Wow. These are people I respected. These are people I look up to. Found the bad guy always talking about, yeah, I'm speaking up for the people. So you are also involved in things like this. It's really, really disappointing. It's obvious that Nigeria might not go anywhere anytime soon. It's obvious. See, Nigeria, I have lost 100% respect respect for this. Unless they come and come defend this one saying a lie. But for now, uh, we we'll take what Bobrisky is saying as the truth because Bobrisky said all these things like he contacted uh, somebody to borrow him money and the person recorded everything. Now, uh, just in case Bobrisky go on argue, let me drop your number. Uh, this is your number, eh? Now, why? Uh, so, this is your number. Your number ends with um, 2208. That's what your number ends with. So this is you. Actually, you cannot deny anything. So EFCC, I will expect you people to bring to do a deep investigation and bring all the people involved to the doormat of justice if you know you truly fight against financial crime. And this particular crime went deep down inside your own custody. And it's really crazy. And the Controller General of Prison, I don't know I don't know wetin dey happen, but it's almost as if yes, I want to know the Godfather and why the controller of prison allowed them instead of putting Bobrisky in a correctional facility, they took him and gave him a lodge outside the prison. I don't know that is allowed. I didn't know that was allowed. But anyways, there are more videos to come. You understand? This is just part one. First, part one. And we'll see where part two they be. Don't play. <laughs> you gotta learn. Mm-hmm anyway <laughs> somebody said I don't know why people are not commenting here uh, it's not my voice a lot of people they cannot comment under my platform because my platform is a place it's a danger zone to the criminals yeah a lot of criminal you cannot comment criminal cannot comment under my platform if you are evil you a criminal you know when you comment my platform is monitor my platform to be sincere with you is monitor here we say no to killing we say no to bullshit so a lot of important people under my platform so they are not commenting it's not because of it's because of fear yeah fear of the FBI fear of many you know detective on the you know on the Google why would they a lot of you are criminal criminals roaming on uh, everywhere on Facebook so you are not you cannot it's not because you don't love to commit you just hate I mean you are you are afraid <laughs> you are afraid wọ́n bí yín ní àmọ́ra this under this platform is not where you can just go and play. It's not a child play. I'm telling you forget under my platform it's not just kò ń ṣe bí tó kàn máa lọ tó kàn máa sọ̀rọ̀ anyhow hmm? hmm. you know when you are doing something me too I wasn't afraid of investigation for six years I was under investigation I don't even know or I don't know even I don't even know maybe the investigation has even finished sef so and I warn people if you are a bad person gonna are the Everybody will be doing yama yama under my platform. I do give you free of charge. I say go under your platform, go anywhere you like. Abuse me terribly and badly under there, but under my platform is not allowed because definitely you show that you're a criminal. Ah, one what we're going to say we are not commenting there. Oh, maybe that your comments they are not paying for comments. Even Facebook, hmm? Facebook is deleting people. Facebook is still going to delete people. Facebook, they are arresting people systematically. In fact, they are holding meeting. The whole world is holding meeting. You don't even know what they are talking about you. Criminal, you are in sue. You criminals, you are in sue. Some of you today, you are still on the media, but you are still going to go tomorrow. Shotiye? You know, at times, they don't want me to talk. I've said enough. And they are investigating. Tí bá tún sọ̀rọ̀, tí bá tún ju bọ́ǹbù ọ̀rọ̀ kan sílẹ̀ lónìí bí mo ti ṣe sọ yìí àdó ọ̀rọ̀ bí mo ti ṣe sọ yẹn they will be investigating it a lot of investigation wà nílẹ̀ that people lórí platform lórí àwọn iṣẹ́ tá a ti ṣe táwọn èèyàn investigate kí má tiẹ̀ sọ̀rọ̀ lásán <laughs> both home and abroad are you getting me both home and abroad and majority of you Nigerians I'm sorry to say especially Igbo àti Yorùbá yẹn criminal pọ̀ nù yín sá so ẹ̀yin dẹ̀ lẹ́ máa patronize Facebook so you cannot be my customer <laughs> on the platform that is hot do you see even go on the ẹnìkan ní lórí ọ̀dọ̀ picture sweetheart tí mo gbé síbẹ̀ ó nígbà àdé náà commenting there because ẹni tó ṣe refinery you don't like it now that the one people who want Nigeria to be delivered from evil you hate them People <laughs> pé kó máa kó owó lọ sí ibì yẹn kọ́ dẹ̀ máa káwọn èèyàn máa jí kọ́ máa fẹ́ iná ní tókìn tókìn tókìn kówó yẹn máa circulate gbogbo nǹkan máa circulate ní nàìjíríà that's what you want you hate uh, alhaji aliko dangote <laughs> we don't care you know kílẹ̀ ní ẹ̀ eh, sorry to say ẹ̀ eh, kú àwọn tó ẹ̀ dè dí wọn lọ́wọ́ bísíǹsì àwọn tó rò mórí facebook dia ọlọ́run má ṣe fẹ́rẹ́ má kà mí àwọn useless bitch ọlọ́run mi náà ọlọ́run má kà mí àwọn useless kìíní ẹ̀rín pa mí gbà tí mo rí let me see let me read for you ó ní i don't know why gbogbo yín abẹ́ àwọn tó máa ń kọ́mẹ̀tì sí ẹ̀yìn refraf jẹ́bí olówó máa ń ṣọ̀rẹ́ olówó olòṣì á máa ṣọ̀rẹ́ olòṣì àwọn olórí burúkú méjì á máa ṣọ̀rẹ́ ara wọn olórí burúkú ẹ̀yẹ máa olórí burúkú ẹ̀ máa kọ́mẹ̀tì sábẹ́ ara yìí kẹ́ máa para yín lẹ́rìn kẹ́ máa rẹ́rìn ibi tẹ́ ẹ̀yìn ò ti pa yín kẹ́kọ̀ọ́ máa rẹ́rìn ṣá ṣé ti yé let me read it for you somebody comment this comment make me somehow only i don't know why people are not commenting here sef that people don't like you guys eh? ìwọ tó wá kọ́mẹ̀tì yẹn kọ́ ọkọ̀ mẹ́rin àdé ó ní eléyìí tí ó gbé fake account náà ní orúkọ ẹ̀gbọ́n mi ní dárúkọ ó ní why are people not committing here <laughs> you are criminals now. <laughs> why will you comment you cannot comment i don't do you think i care about your comment i don't put it there for you to comment okay i don't you always comment ṣebí farikiri tó kú ẹ eh? ọmọ gawat tó kú rukayat ṣe bẹ́ẹ̀ comment síbẹ̀ gbogbo ibi tó ti kú gbogbo picture tó ń pé plate yẹn olórí èlì ló bẹ̀ yẹn ibi tó bá ti sọ pé hey kankan tó ti àti kankan tó ti tú o àìbò risky o ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, kan crime you know that's what you like that's what you like don't never oríire ẹ eh, like oríire so bó bó oríire ṣe fẹ́ kàn yín gan mo jẹ ìfẹ́ rí torí mo bá ti ṣe owó díẹ̀ díẹ̀ fún yín yẹn owó tí ò lè tó yín fún kankan ẹ máa tún fi ṣakọ for some time ẹ máa ṣojú yẹn máa lọ take photo shoot nígbà bá ti kọ́kọ́ fún yín ló báyìí photo shoot lẹ́yìn máa kọ́kọ́ lọ ṣe to create impression that you are okay lówó tó jẹ́ pé wọ́n dá fún yín mi ṣé tí wọ́n bá dáwó fún yàn ṣówó owó yẹn ṣówó yẹn ṣó wà okay bá tẹ̀lé pé wọ́n ti wọ́n dá yín lókòwò sí pé òkè o ilé iṣẹ́ rẹ o kìnnì kan kìnnì kan rẹ o wọ́n kàn dáwó kan fún ẹ tó yẹ pé ẹ máa fi ẹ máa fi ṣe photoshoot máa gbà ń bẹ̀ ọdún photoshoot yẹn tó máa ń ṣe fifty thousand ẹ máa tún fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ náà ni ẹ máa ní kó gba thirty thousand ẹ máa nu ẹ ṣáà máa create impression ẹ máa fi frame tó lé ẹ wo bí wọ́n ṣe máa ń ṣe lé wo agbo ẹyọ kan just look at this design ẹyọ kan tó wà nílé jẹ́ kí n kàn fi wò yín wọ́n ṣe máa ń to lé ibi ìbàyẹn ti ó choke tí tó bá jẹ́ pé mo ní space mo ní extra room kan aṣọ tí mo fẹ́ tà ń sin àmì àwọn báàgì ó pọ̀ lórí iṣẹ́ àmì bíbá kí n fi wọ́n let me just see gbogbo yẹn máa fi frame tó lé ni ìmí máa gbé báyìí bíi pé you know see ṣẹ́tírí aago ẹyọ kan nìyẹn tó bá tún wo bí jẹ́ tún wò ṣẹ́tírí aago ẹyọ kan tó dúró let me show you this one mi ìfẹ́ kó ṣó bíbá yìí o. I don't want this place to. Ah! See? Iko yoko mai. báyìí. Gbogbo yẹn máa fi píṣọ̀ tó ni ní bí òkú. Bẹ̀rẹ̀ gáàdì lòyìnbó máa ń to píṣọ̀ síbẹ̀ yẹn. Ah! Ẹ máa to píṣọ̀ sílé. Ẹ ṣáà máa lo ya picture ni. Kẹ̀dẹ̀ ma lo party Tẹ́ bá ti wọ aṣọ kan kẹ̀yà irú aṣọ tí mo wọ̀ yín sìn. Bó jẹ́ ìyìnlẹ̀ wọ aṣọ yẹn. How are you, darling? any problem ṣe rí ẹyọ kan nínú ilé kò sí picture? kankan a ní píchọ náà kò sí píchọ ìkan ní pálọ̀ ń bí méjì ń pálọ̀ ń bí another one aago kan wà nínú yàrá mẹ́ ó ti tó kò sí píchọ ẹ kàn máa to píchọ ẹ máa to frame tẹ bá débi tó máa ń to frame sí bí báyìí àwọn bíi paragrand ṣó ti yẹ yí paragrand ó máa to frame Si wọ́n máa sọ sí they are not even commenting wèrè pọ̀ nu yìí náà ṣé wèrè tó ń ràn àwọn wèrè tó ń sáré kiri lórí mídíà ṣé àwọn ló pé ó fẹ́ comment sí orí wọ́n á rí kìíní wọn máa comment síbẹ̀ mi ò sínú gáàgì yìí náà. and again it's a sign that they just want me to be looking kí n kò máa wò yín tó bá gbé nǹkan kan wá kí n gbé sórí platform kí n má sọ̀rọ̀ kí n má stress ara mi lórí yín because níbi tí n bá ti ń sọ̀rọ̀ gan mo tún lè máa lọ save yín from your problem àwọn tó máa fìyà jẹ yín wọ́n ti mọ nǹkan tó máa tó tọ́ sí yín Nigeria government wọ́n ti mọ nǹkan tó tọ́ sí yín nígbà tó náà fẹ́ rí ìṣọ́bù cabinet sí gbogbo àwọn tó wà ní cabinet àyà wọn máa máa já nísìnyí àwọn tó máa ń ṣò fèsì wọn ọ̀rí àrí fèsì wọn ń bìbà káṣá máa ṣà ń gbàdúrà mo mọ̀ pé I'm very sure pé kinní ò sí mbẹ̀ kí lorúkọ wọn ee eh, kí lorúkọ má ní o aláké to God mo rí páláké ṣe dáadáa aláké ò sí mbẹ̀ ṣùgbọ́n àwọn <laughs> àwọn èèyàn pọ̀ ń bẹ ò ṣó ti yé bẹ́yẹn so ìyẹn bó ṣe jẹ́ àwa náà ń lọ bí iṣẹ́ ẹ jẹ́ ká ká dúró ń bìbà ká wá lọ bí iṣẹ́ ká lọ bí iṣẹ́ ń sìn ṣó ti yé a máa tún padà wá ṣó ti yé a ní nítorí tolúwa ni mí have you posted those videos? ṣó ti ń ṣàjà àwọn fóònù yẹn check it now tó bá rí lórí Auto Bola tó bá rí fídíò yẹn lórí Auto Bola wàá rí lórí Auto Success Ola gbé sókè níbi tí wọ́n ti ń táwa náà ti ẹ eh, you know gbé sókè àwọn nǹkan tá a fẹ́ máa post nìyẹn wọ́n fẹ́ bíi pé kó o jáde ń sìn kó sọ pé òkè o ní twenty bóyá o ní ten thousand lọ́wọ́ o kó wá pín fún wọn o mọ àwọn tó ń pín owó fún tó bá ti pín tán kán wá bọ́n ṣe máa lọ fi gé pàtì àwọn èèyàn tó máa gé orí àwọn èèyàn sọnù orí ti burú so anyway Fálànà ló rè ní sìn náà anyway àmọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tó ń ṣe yẹn wọ́n lè máa lo Bobrisky fún gbogbo kìnìyẹn Wàsíù Àyìndé àwọn group of apa àwọn apààyàn ni group of àwọn apààyàn hmm, how market group of àwọn apààyàn hmm. àwọn ọmọ garage àwọn terrorist wọ́n bẹ̀ wọ́n wọ́n máa system náà fi ń kó ìbọn wọlé sí nàìjíríà yàrá tí yẹn bá ti lọ gba owó kan ní system owó london kan money london kan tó gbé sí America táwọn tó ti jalè síbẹ̀ a máa fi system gbé lọ sí turkey tó bá ti gbé dé turkey wọn àràkọ́ tó fẹ́ àwọn gbé síbẹ̀ a máa display pa àwọn lówó owó tó fẹ́ fi ba ayé àwọn èèyàn jẹ́ olùṣe àwọn criminal ẹ̀ ní ṣan tó dájú wọn bá sọ pé ká má sọ̀rọ̀ I know that they don't want us to talk. kílélé ìta ló ń tag mi lélẹ̀ please excuse me Are you are not my friend i'm not your no no excuse me. a ti kíyìn o àti lọ́lá ìdíje happy birthday gèlè yìí fáyìn o sórí ni mo ti post ẹ̀ gan-an dolú kí ló ń ṣe náà. ok ṣóun ló ń ló ń ṣèkì ló ń ṣèkì látàárọ̀ ni ok wọnú àwọn kinní yẹn màmá mo ti o ti ṣe. She... Eh? So do you remember the caption? I don't remember. so tẹ́ bá ti fẹ́ ra mọ́tò you call me Otobola Bola lórúkọ tèmi ń jẹ́ ṣé ti yé yín ìyẹn bó ṣe bye for now ló ti yé fi ẹ̀ bá wò ẹ ṣọ́ra yín o mi ò bá àwọn ọmọ mi ò bá àwọn celebrate ìṣeré i'm not playing with you i don't want your crowd i don't want your i don't want to play with you ẹ ní kòkòtò ẹ nínú offer fún mi ẹ ní anything fún mi. ìkan gọ́nà dìde tí máa ma gbé yín pé ẹnìkan ti wá ṣé ti yé bẹ́ẹ̀ yẹn which fear which fear nobody must tag me again <laughs> àwọn olórí burúkú ọmọ. this is how I breathe. gbogbo yín ẹ lọ ṣe nia ní etí ọba ti ṣe nia ẹni ẹ báyìí tí wọn máa deport ẹ dànù sínú igbó ni <laughs> no, ident no identity card in Nigeria for you then you go to bush. <laughs> you cannot even go abroad you say you want to japa because you don't japa no identity you want to japa to where? Eh? Money? If I don't lórí yín ẹ̀yin wèrè ó <laughs> lè ó lè ó lè ó lè ẹ kí we are not afraid of you ẹ kó sì lọ gbójú wọlé jọ ẹ kó sì lọ. wọ́n gbé gbogbo fake account wọ́n máa fi táàgì èèyàn káàkiri olóṣì olófò <laughs> mo ti dìlítì wèrè mi ìdárúkọ ẹ òsínwín my voice <laughs> my voice is harsh when i'm just explaining ohun <laughs> mi we are not fighting i just try to expose some people i usually want to i want to ja àwọn apààyàn àwọn tó ń da nàìjíríà ro ogun àti ogun pa. <laughs> tó da ilẹ̀ yorùbá rò sí àwọn olè. èyí tó jẹ olórí àwọn àwọn kan máa halẹ̀ mú mi pé you have children in Nigeria you have your daughter, son in Nigeria nothing will happen to me yeah <laughs> oh <laughs> no evil shall befall us message wo ló wọlé. Huh? ẹ jẹ́ ká máa lọ for now tá bá ti fẹ́ sọ story story time ṣé mo pé mo náà fẹ́ sọ story lónìí wọ́n tá a sọ story ṣé ti yé they just want me they want me to be quiet but I don't want to be quiet in some issues ẹ ṣe <laughs> they want me to be quiet I don't want to be quiet that's it fear of àwọn kéènì. <laughs> wàsíù olè apààyàn. bye for now i'll be back again like like your friend make him alone no go and rest go go go i check my whatsapp did you send anything to me. okay wọ́n ti jẹ́ kí n tún ni ó dà pé wọ́n wà online ní America the speech from American uh, president I want to tune in to listen to the something let me tune. see online tune in. tún ṣé ti rí eh, tàbá ti rí bá a máa gba notification ni a fẹ́ gbọ́ nǹkan tó ń sọ láti etí eyín rẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní how many You know, United Nations is having meeting now they are wọ́n wà ní kiri ṣe ti yé United Nations is watching. you see crazy people they don't like they don't like good thing ọmọ Nàìjíríà àtàwọn bí pé ká má rí ilé kọ̀ọ̀kan wọ́n láyé lójọ́ let me tune into nǹkan pàtàkì I want to listen to my able pre president of America one speech for wa ṣé ti yé I want to listen you send me something Ṣolú.